إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الإمام الحافظ ابن بالهادي رحمه الله تعالى وعن أيوب النافع عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة فقالت أم سلمة فكيف يسمع النساء بذيولهم قال يرخين شبرا قالت إذا تنكشف أقدامهن قال فيخينه ذراعا لا يزدن عليه رواه النسائي والترمذي وقال حديث حسن صحيح وقد روي النافع عن أم سلمة وعنه عن صفية عن أم سلمة وعنه عن سليمان عن أم سلمة والله أعلم وقالوا عن نبي يحيى القتات المجاهد عن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم على رجل وفقذه ضارجة فقال قطي فقذك قطي فقذك فإن فقد الرجل من عورته رواه أحمد وهذا لمزه وأبو يعلى والترمذي ولفظه أن النبي صلى الله عليه وسلم قال الفاقد أورا وقال هذا حديث حسن غريب وسؤاله الطحاوي وأبو يحيى مختلف فيه وثقه ابن معين في رواية وقال النسائي ليس بالقوي وقال البخاري روي عن ابن عباس وجرهد ومحمد بن جحش عن النبي صلى الله عليه وسلم الفقد أو وقال أنس وحفر النبي صلى الله عليه وسلم عن فقده وحديث أنس أسند وحديث جريال أعوك حتى يخرج من اختلافهم وقد روي حديث ابن عباس من وجه آخر أن تغوص عنه فلما رأى الله سبحانه وتعالى أترى صلاة شوى نبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run kí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ló ṣí ọlọ́run ọba kí wọ́n bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́lá hawla wala quwwata illa billah ní tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tírà al-muharrar fil hadith lójúpọ̀ na ṣòro tó as àlàyé lórí àwọn májẹ̀mú tí máa jẹ́ kí irun kó jẹ́ àtẹ́wọ́gbà tọ́lọ́run fi mọ́ gba irun ẹni tí kì í jẹ́ kọ́lọ́run kó da irun ẹni nù. orí ẹ̀ náà ni a ṣe wà tí a ti mú à ń ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí àwọn ìtọ́ka tí alhafi gbàgbé náà nù. ibn abdulhadi rahimahullahu ta'ala tí wọ́n mú wá nínú tírà wọn yìí. tí a bá gbàgbé a rí pé a ti mú wá nínú àwọn tó jẹ́ ṣòwòtò as nínú ẹ̀ òun náà ìmọ̀ra èyí tí onani sọtù aláwọ̀rọ̀ bíbo etí àmọ́ ń pè ní ìwòwò. Hadithi àkọ́kọ́ tí a gbé yẹ̀wò lẹ́nu iṣẹ́ Allah. ابن عبد الحاب رحمه الله تعالى أني عن أيوب النافع عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنه وني وتشلا محمد صلى الله عليه وسلم من من جرى صوبه خيلا لم ينظر الله إليه يوم القيامة وني الكريم يعني يلا لكم إني àbí lóbìnrin tí أبا bá aṣọ rẹ̀ ńlẹ̀ kòyàlá lẹ́ni tí ó fi ń ṣe ìgbéraga tí fi ń ṣe fáàrí ìgbéraga lẹ́mìyàn zọrọ lọ́wọ́ eléyìí ọmọ ìkìyàmá ọlọ́ba allah subhanahu wa ta'ala kò ní fi ojú kẹrẹ ojú àánú rẹ̀ kò ní fi wo ẹni náà. فقالت أم سلمة يا ودادا أم سلمة وني فكيف يصنع النساء بذيولهن bó wà láwọn obìnrin ó sì wá ṣe pẹ̀lú àwọn etí aṣọ wọn bó làwọn obìnrin ó ṣe qal anabi sallallahu alayhi wa sallam ní yòròfínà ṣèbọrọ yòròfínà ṣèbọrọ káwọn obìnrin kí wọ́n fi dèédé tí a ń pè ní ṣébúrò tí a ń pè ní ṣébúrò nìyí àlàfo tí ń bẹ láàrin ibi síbi ọ̀nà àgbètí ìdébì ṣíbùrù kan nìyẹn ṣíbùrù méjì. Nabi sallallahu alaihi wa sallam ó ní kí wọ́n fi ṣífùrù kan kí wọ́n fi kún aṣọ wọn. kọ́lẹ̀t lẹ́yìn náà umu salama ìyá dáadáa ìyàwó anábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní idan tó máa fi dèédé ṣíbùrù kan kún etí aṣọ titi wọn tó fi ju tọkùnrin lọ tẹ̀ǹkẹ́ṣìfù akédàmọ́hún gìgísẹ̀ wọn yóò máa hàn ẹsẹ̀ wọn yóò máa hàn ta qal anabi sallallahu alayhi wa sallama oni fayurusina dira'an la yazidna alayhi tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n fi dèédé dira'an níta ń sè bẹ́ẹ̀ nìyí egbùn ọkàn egbùn ọkàn ni fi kún kan fi kún etí aṣọ wọn àmọ́ ò wà láàyè rẹ̀ sí ìdá àlè wọn ò gbọ́dọ̀ lékún kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. رواه النسائي والترمذي وقال حديث حسن صحيح وقد روي عن نافع عن ابن سلمة وعن هو صفية عن ابن سلمة وعن سليمان عن ابن سلمة والله أعلم حديث لا يصير يجعل رجله فسن لدادان lára àwọn ẹ̀kọ́ tá a sọ nínú hadithi yìí òun náà ní pàtàkì ìbò ìhòòhò gbogbo àkígbà tá a bá ti fẹ́ kírun lọ́kùnrin lóbìnrin a ti sọ fún wa haddu awrati rajul wa haddu awrati almar'a kí ni àlá ìhòòhò ọkùnrin kí sì ni àlá ìhòòhò obìnrin a ti sọ fún wa a ti sọ fún wa ìhòòhò ọkùnrin ìhòòhò obìnrin níbàámu sí irun àti ìhòòhò wọn níbàámu sí nígbà tí wọn bá sí lórí irun eléyìí náà àti ṣàlàyé sẹ́yìn àwọn látara wípé abẹ́ kìtàbù asọ́láàtì láwà tá a ti ń gbé yẹ̀wò ṣèrótú asọ́láàtì àwọn ọmọ jẹ̀mú wọn torí ẹ̀ lè dá sí pé kò sí báṣe ní mọ lọ́ọ̀rọ̀ yìí papọ̀ márùn-ún èyí tó bá ní ṣe pẹ̀lú òun wa mú wa èyí tó bá wá jẹ́ jẹ́nẹ́rà ẹ̀kọ́ odidi ẹ̀kọ́ fún mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àlàyé lọ lórí ẹ̀. sùlẹ́yìn sì mọ jẹ́ ká mọ̀ sí pé asọ́láàt irun tá a bẹ́ yẹn yálà náà filẹ̀ tó ha àwọn fardo ha ọ̀ràn yẹn rẹ̀ àbí náà filẹ̀ rẹ̀ kì í ṣe nǹkan tí ìyẹn kan lè bí òun fẹ́ ṣe bó ṣe wù ú kódà gbogbo tábà ti ń pè ní ìjọsìn àwa kọ́ láàmú wa láàmú mọ́jẹ̀mú wa lórí ìjọsìn ọlọ́run tá a fẹ́ ṣe ìjọsìn fún tó ní àṣẹ ìjọsìn fóun náà ni ó fún wa ní mọ́jẹ̀mú ni ó fún wa ní ẹ̀kọ́ tá bá jọsìn bẹ̀. wàhálà mọ̀nà síkànnà anábìwá Ibrahim aleyhi salatu wa salam bó ṣe jẹ́ ànábì ńlá tó tó súnmọ́ lọ́hùn dáadáa síbẹ̀síbẹ̀ kí ló sọ wàhánà mọ̀nà síkànà bá a ṣe ṣe hajj bá a ṣe dúnran bá a ṣe ṣèjọsìn fún wọn lọ́hùn látara ìdúnran látara ìṣe hajj fọlọ́hùn wàhánà mọ̀nà síkànà kí mọ̀ wá èyí tó kà í pé alhassan ìfilẹ̀ ìbáadá ìpínlẹ̀ níbi ìjọsìn alimani fúwọ́lhábàrà a gbọ́dọ̀ mú jọsìn wá lọ́wọ́ ara wa bá a sì ṣe bá jọsìn lò àwa kọ́lá mú wá lọ́wọ́ ara wa. wala budda min min al-i'timad ala ad a gbọ́dọ̀ máa ní ẹ̀rí tá a gbára lé lórí ẹ̀ ẹgbọ́n tí Ibrahim sọ wàhálà mọ̀nà síkànà wòlúwa wa bá a ṣe sìn ọ́ níbi ìdúró bá ṣe sùn níbi ẹ̀kọ́ hajj fi mọ̀ wá ó túmọ̀ sí pé kìí ṣe tó mi nìyẹn máa ń wò pé ìjọsìn mi lè mú wá bó ṣe wù mí torí ìdílé yìí mọ́jẹ̀mú irun àbúrò wọn ṣàkíyèsí ẹ̀ torí pé idha khallati as-salat min shartin min shurutiha ẹni irun tí mọ́jẹ̀mú rẹ̀ kan bá pa sófò bìlà rọ́ọ̀dù láì ní ẹ̀rí tó fẹsẹ̀ wálẹ̀ ìrun náà lálàáfíà. nǹkan méjì tí máa bá àná jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nìyí òun èyí bàá jẹ́ àmọ́ máa ń dín ọlá irun kù níta bá ti pè ní mọ́jẹ̀ ẹ̀mú tí ò bá ti fi níbi irun irun bàjẹ́. ṣùkúlẹ̀ tá a bá ti rí ṣáàtù àbá rí mánìrún ìndẹ̀fàwá ti ṣáàtù fàwátì ṣáàtì sáàgbọ́yé fàwátì ṣáàtì tá a bá ti rí mọ́ jẹ̀mú tó yẹ kárí kí ló ṣe run ó ti bàjẹ́ bí àpẹẹrẹ ìyẹn ń kírun ó wá kọjú sọ́nà òkun ó kọjú sí òkun torí pé ẹ mọ̀ òkun náà ni ìpàkọ́ rẹ̀ sí ní kíbílà ṣẹ́niyẹn ní o Eh? lọ́dún òbí nínú torí pé májẹ̀mú kan ò sí ń bẹ̀ sọsí tí ṣáàtù kan ò bá ti sí níbi ìrun ìrun bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ìndà òjúdù máa nẹ̀ ìndà òjúdì máa nẹ̀ tí nǹkan tí kò yẹ kó sí ń bẹ̀ tó bá ti wà ń bẹ̀ ó ti bàjẹ́ nǹkan tí máa ń kọ fún wa tí mo fi ń bà á jẹ́ tá a bá ti rí níbi ìrun kí ló ṣe ó ti bàjẹ́ bí àpẹẹrẹ ó kí ni first raka second raka ló bá bú sí ẹni <laughs> ló bá wọn ah! kò ṣàánú wa nàìjíríà yìí wọn kò ṣàánú bí ìsìn bọ́ọ̀dì gbẹ̀fẹ́ láàrin ìṣẹ́jú kan ṣe pé èyí tó ṣe yẹn kì í ṣe nínú àwọn ṣòrótù àbí nínú àwọn kí ni mọ̀ wá nínú nìyẹn ìrún ẹbí bàjẹ́ tipẹ́tipẹ́ so inda fawati shart wa inda wujudi mani'in tí nǹkan nínú májẹ̀mú ò bá ti sí ìrun bàjẹ́ nínú nǹkan tí máa tí ò yẹ kó sí ń bẹ tí máa bà mú jẹ tí mi fi lálàáfíà tá a ti bá ń bẹ ìrun bàjẹ́ ẹgbẹ́ ń kírun kan ó fẹ́ kíláka méjì àti ó kíláka tó tó ń gbèrè bàtàrí nà ọ mú ẹja dédé mm, ó mú mi lé aláwa máa ń ka fatia ṣàgbé kò yẹ kí sí yín bẹ àbí máa ní òní ìrún ẹ bàjẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹta eléyìí ni kì í bànú jẹ́ bí máa dín ládàá ìrún kù ni tó ti yé bí máa dín ládàá ìrún kù òun làwọn kan míì tó dá sí pé kì í ṣe ṣòro bẹ́ẹ̀ ni kì í ṣe mọ̀wáánì àmọ́ wáyé bẹ́ẹ̀ lórí irun ládàá àwọn yóò dínkù àmọ́ wà níbi pé kéèyàn gbé súnà lẹ̀ kó mọ́ àmọ́ gbé súnà lẹ̀ kò ní gba ládàá rẹ ni àmọ́ irun rẹ̀ ń kọ́ ó lálàáfíà. so nínú hadith yìí a tún máa rí pọ́ńbẹ̀lì pé ìpínlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó fún wa ní déédéé tó yẹ kó jẹ́ ìmúra ọkùnrin ọkùnrin mùsùlùmí ìmúra rẹ̀ nínú ẹgbà wa mi ẹ̀rí pé nínú hadith eléyìí anábì ń bá atọ́kùnrin àtọ́kùnrin bá wọn sọ̀rọ̀ ni àbí mọ̀njára sáwọ́bà kò kú yàrá ẹnikẹ́ni tó bá wọ aṣọ rẹ̀ ńlẹ̀ kò yàrá látara màkìlà kí ni màkìlà fáàrí èèyàn ṣe fáàrí ó ṣe ìgbéraga onífáàrí náà ni máa ń ṣe ìgbéraga onímọ̀ ni ìrìn táǹkù táǹkù bámbámi ni mo yó èmi ò mọ̀ pé bí ń pẹ́ nìkan ọ̀kan ló máa nìyẹn ẹ̀ so anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá múra fi aṣọ rẹ̀ tó wá ń wọ̀ ọ́n lẹ̀ fòyàlá látara fòyàlá làmìyàn dùn eléyìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò ní fojú kẹrẹ wẹlé yàrá kìyàmù sọ̀rọ̀ yìí jẹ́nẹ́ràlì yálà ọkùnrin àbókèrè yẹn ló fà á kí ó mùsàlámà radiyallahu ta'ala àní àfihàn wípé àà bó wàá ní ẹsẹ̀ àwọn obìnrin gbà náà torí ẹ̀rí gbà pé nǹkan kan á rí pa rí pé ìmúra ọkùnrin ó ti yàtọ̀ sí kí ni títóbìnrin sókè bẹ́ẹ̀ hmm, ìmúra ọkùnrin ó ti yàtọ̀ sí títóbìnrin tí ọkùnrin yálà ṣèkòtò nìyẹn wọ̀ ni agbádá nìyẹn wọ̀ ni ìró nìyẹn ró ni ní àwọn agbègbè tí wọ́n ti máa ń róró ní àwọn agbègbè tí wọ́n ti wọ́n tó ti wọ́n rúrò tó ti yé so kò gbọ́dọ̀ kọjá àwọn nǹkan tá a fẹ́ sọ fún wa yìí. alákọ̀ọ́kọ́ òun ni àlẹ́sẹ̀ẹ́bà ó dẹ́ pé súnà òun ni ẹni bá ṣe súnà lẹ́nu yẹn ṣe ìlànà bí sallallahu alayhi wa sallam sọ fún ọ nínú ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ mi ìzrátùlmọ́mi ìlà àṣọ́ọ̀fì sàpàì arábìnrin ìmúra mùsùlùmí lọ́kùnrin kó máa bẹ ní àárín ojúgun rẹ̀ ìyẹn ni kó máa bẹ lórí ojúgun rẹ̀ láàárín kókósẹ̀ àti irunkún ìtànpè ní ní sùsáàp sáàpù lójúgun àmọ́bọ̀ láti mú ká mú láti ibi irunkún lọ sílẹ̀ lọ síbi kókó ẹsẹ̀ dáa méjì o lè mú te proof ẹ̀pọ́gbọ́n nǹkan ẹ̀kọ́ náà ni ìdí yẹn bá ti mọ ó ti mọ náà ni tó bá ti wọ́n tó bá jẹ́ ten dá méjì ní sùn náà nù tó bá wọ́n tó bá jẹ́ eight dá méjì four tó bá ti jẹ́ ó jura wọn lọ tẹlẹmíì ju tẹlẹmíì lọ so ìzẹ́rátì lè mọ́ mi ó ní ìmúra mùsùlùmí lọ́kùnrin onígbàgbọ́ òdodo ilẹ̀ ansọ́ọ̀fì sàpè kó máa bẹ láàrin gbogbo ẹ̀ kó bẹ láàrin ojúgun sunna ni kì í ṣe ọ̀ràn yàn ẹ̀nà onímọ̀ ó kò lè lórí torí pé anabi sallallahu alayhi wa sallama ó fi nílẹ̀ fún wa àyìn ni àbá tọ̀ bí yóò bá fẹ́ kó wà ń bẹ̀ fàálàlkàbẹ́yìn kẹ́ni yẹn mú wálẹ̀ alàlkàbẹ́yìn alàlkàbẹ́yìn òun ni kókó ẹsẹ̀ kò sẹ́ni tí ò ní èèyàn kì í ní mẹ́ta méjìlá máa ń ní ẹsẹ̀ ọ̀tún lẹ́yọ̀ kan tìṣú náà lẹ́yọ̀ kan kókó ibi tí ó hàn dé kò pamọ́ ìṣẹ̀ni tí ò ní kódà kí èèyàn sanra ló wà mẹ́ táàpì ní káàbù káàbù káàbátì ìbáṣepọ̀ pọ̀ torí pé kókó yẹn nìyí kókó yẹn òun ló fi tí wọ́n ń pè ní ẹsẹ̀ òun ló fi lọ́lẹ̀ èyí tó ń bọ̀ láti òkè tí ò bá sí kókó yẹn bẹ́ẹ̀ kò sàǹfààní kò pé bẹ́ẹ̀ lè ibi tí ọmọ níka ẹsẹ̀ tó parí sí níwájú tí ò bá ní kókó yẹn lẹ́yìn náà nìyẹn òun náà wúlò so òun ló mú níta pè ní sáàpù ojúgun papọ̀ mẹ́sẹ̀ òun ló mú pọ̀ tó lẹ̀ ó wà ní àárín gbùngbùn ẹsẹ̀ ló wà náà pé ní káàbù káàbù nǹkan tó tó hàn torí ẹ̀ ní kì í parẹ́ ò bá jẹ bọ̀kọ̀tọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò wà mẹ́rin kódà wá ti jẹ́ sínú ló ṣe rí kókó kó ní tó wà òun ló di nǹkan yẹn mú tó ní ipò tó le wọ́n máa ń lo káàfù àárín àti báàfin ìyẹn náà ti yọ káàbẹ̀tì káàbẹ̀tì bí a bá sọ mẹ́rin ní káàb káàb orúkọ tó dá orúkọ ńlá nà so orí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe mistake orí aláàbò sọ tí káàbù ìdáfẹ́ lẹ́yìn ká ní káàbù nílé orí rẹ̀ nìyí wọn ní bébí nígbà tó ń láṣán tó ń bẹ̀rù ọ̀gá rẹ̀ ẹ̀rọ náà àwa ju àfà ṣé èrè kìíní yẹn a kódà orí ẹ̀ lọ́wọ́ orí ẹ̀ fọ́ lọ́wọ́ ẹgbẹ́ nìyẹn ọ̀tọ̀ lẹ́gbẹ́ ọ̀tọ̀ lórí orí nìyí tó bá gbé sórí aṣọ tó wò ní bò mọ́lẹ̀ àwọn àgbà tó wọ ṣòkòtò tó wá bo kókó mọ́lẹ̀ ẹ̀nà kókódà kókósẹ̀ kókósẹ̀ náà dà àwọn òmọ́pọ̀ ní ó gbọ́dọ̀ hàn ta so ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì yìí kí nípo rẹ̀ ṣé súnà ni òun náà ní gẹ́gẹ́ bí yususak àbí ọlọ́run yàn ọ̀rọ̀ tó ṣẹlá muhammed sallallahu alaihi wa sallam wá sọ lé òun làwọn onímọ̀ lẹ́nu wọn fi kò lórí wípé ìdájọ́ rẹ̀ èèwọ̀ ni haramu ni bàbá tẹ̀ dúnà àwọn àfa táwọn lè gbólóhùn mọ̀kúrú so mọ̀kúrú tí wọ́n gbà lérò lọ́dọ̀ wọn mọ̀kúrú كراهة التحريم كيش التنزيل ترى النبي صلى الله عليه وسلم وعلى الكعبين أبي فعلى الكعبين وما كان أسفل من ذلك ففي النار وعيد نية àdéhùn ìjìyà tó le nìyẹn anábìrin tó bá fi lè kọjá kọjá àkókò sẹ ibẹ̀ lẹ́nu àwọn onímọ̀ fi kò yí pé kí múra ọkùnrin mùsùlùmí gbogbo ohunkóhun kíyàn wọ̀ lọ́kùnrin kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ kò gbọ́dọ̀ kọjá ẹ̀ ṣókìlẹ̀ tó bá fi lè kọjá kókósẹ̀ ìyẹn ti kó sínú ìyẹn ti irtikabu li muharram àti kó sínú ẹ̀ṣẹ̀ ńlá àti kó sínú tó ní kẹ̀bírọ̀ ta ló lè sọ fún mi kí ló dé tó fi jẹ́ nínú àwọn kàbá ìrì torí kó ti ní àdéhùn ìyà gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ní àdéhùn ìjìyà àbí ìbínú ọlọ́run bẹ lórí rẹ̀ àbó ní òǹdíwọ̀n ìyá rẹ̀ láyé kẹ̀díra mi sókè major sin ni that man ma kàbáyé rí nìyẹn lẹ́yìn tó lékè náà ràn ọ́ nínú náà pé ìbínú ọlọ́run bẹ lórí ẹni yẹn ànábì ń bínú sẹ́ni yẹn ẹ ọlọ́run ti sọ pé tí ó rí tí ó fi tọ́lọ́run fi bá lálẹ́ kìyàmọ̀ ìjìyà rẹ̀ lálẹ́ kìyàmọ̀ àbí ìjìyà báyìí òkè irú ọlọ́sí nísìnyí ẹ̀hẹ́n kẹ̀bíra ni ṣìnà kẹ̀bíra ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí ẹ̀ ìdájọ́ mẹ́ta tó ń bẹ òun nìyẹn níbi ìmúra ọkùnrin mùsùlùmí alákọ̀ọ́kọ́ mustahab ẹlẹ́ẹ̀kejì fard wájib ẹlẹ́kẹta òun ni muharram haram èèwọ̀ ni. náà lábẹ́ bẹ́ẹ̀ èyí tá a sọ yìí ó ń bẹ lórí pé ẹni tí ó wọṣọ tó kọjá kókósẹ̀ ọ̀tọ̀ ni ẹni tó wọṣọ tó dá pé ìkọjá kókósẹ̀ rẹ̀ ó fi ń ṣe ìgbéraga ẹ̀rí parí fi papọ̀ mọ̀njára sáwọ́bà wípé yẹlá ẹni tó bá wọṣọ ní ìwọṣọ ìgbéraga owó ńlẹ̀ adáṣe wípé bíyàn bá wọ̀ tó bá kọjá kúkúsẹ̀ tí ò bá sí gbéraga ń bẹ̀ kò sí kí ni o kò sá aburú ń bẹ̀ ń bẹ̀ sókèlè so ẹni àwọn àfáàkù ìpè haramu àmọ́ bí yàrá tún wá fi ìgbéraga kún kó fi tó fi mi kún eléyìí ni àṣà tó taari ìdí èèwọ̀ yẹn nìyí ó tún nípọn ju eléyìí lọ. so alimakhila sì nìyí alimakhila ìgbéraga kámánìyàn fi ìgbéraga ìyẹn wọṣọ nílẹ̀ torí ìgbéraga ọ̀pọ̀lọpọ̀ ní máa ń lóun wọlé nítorí ìgbéraga nínú fati ìbárí ibn hajar al-asqalani rahimahullahu ta'ala ó tún mú àwọn àṣàrò wa nígbà yìí pé alimakila gẹ́gẹ́ anabi sallallahu alayhi wa sallam ni al-isbalu min al-makila al-isbalu min al-makila ìtumọ̀ rẹ̀ ìsbáàlù òun ni kí aṣọ tọkùnrin wọ̀ kó kọjá bí tó jọ́ràn èèyàn fún un ìkọjá yẹn lásán gan-an màkìlà ni ìgbéraga ni táwọn náà bá sì wò lọ́dọ̀ àwọn bọ́ọ̀dì pé ìmọ̀ padà mọ́ jẹ́ ìgbéraga tẹ́bárẹ́ nìkan tó bá wọṣọ lọ́kùnrin tó kọjá kókó fẹ́ ẹ sọ fún pé ah asọ́tẹ̀ ìwé tó àkọ́dá kókó fẹ́ wọ ẹ fà sókè ah lóde ṣẹlẹ̀ bá mi rà ní kí n fà á kọ́ fáńtà ni ìgbéraga yẹn nìyẹn àlìsbálù mílẹ̀ lìmọ̀kìlà ẹlòmílẹ̀ ní àánú ah, ìdáwọ̀ fún gbéraga àti gbọ́ ẹ á fà ó sì máa ní kí n fà owó ẹ̀ mo fi rà ní máa ní kí n fà ṣé ìyẹn ọlọ́run nídìí ni ọkàn ẹni ní gbàgbọ́ ẹni àníyàn ẹni kíní kan mi mọ́ fún kíní kan kíní kan wo ìyẹn kan ọlọ́run fẹ́ wo ọlọ́run yóò gbóyè o àníyàn náà mọ àníyàn ni o àníyàn ni o gbogbo yẹn nìyí lára kí ni màkìlà ni alìsbálù mílẹ̀ lìmọ̀kìlà torí ẹ̀ kò sí kan nínú àwọn onímọ̀ tí wọ́n gbà á wọlé àbí tí wọ́n fi lẹ̀ pé ọkùnrin lè máa múra ohunkóhun tí ó bá á wọ̀ kó kọjá kókósẹ̀ kí kò sáburú ń bẹ̀ kò sí nínú àfa àtà àwọn tíra gbẹ̀ndẹ́lẹ̀ àwọn tíra kéékèèké bẹ́ẹ̀ fi wọn bá nìyẹn tó gbọ́dọ̀ kọjá kókósẹ̀ bó bá jẹ́ kó wà lójúgun kò gbọdọ̀ kọjá kókó tí ó bá ilé kọjá kókó sẹ̀ then kò jẹ́ túmọ̀ sí pé dandan ni pé kó wọlé ṣókèlè ordinary aṣọ ọkùnrin gan kì í ṣe kí ni kì í wọlé nínú ẹgbẹ́ ọ̀rọ̀ mi fàmà kẹ́ẹ̀nà asfala min zalik kò sí yàtọ̀ láàrin tó dára sí pé ìkọjá aṣọ rẹ̀ lọ́kùnrin tó fi kọjá kókósẹ̀ ojú déédéé orí àtàgbàpọ̀ lọ àtẹ̀yìn tó fi lé ìkọjá nǹkan kan náà ni wọ́n ẹgbọ́n mi yé ẹ̀hẹ́n wọn kò gbàdúgbà bá ṣe àwọn wọlé tó ń gbálẹ̀ tó sí ṣòkòtò ẹ̀rí ṣòkòtò lọ́mà ìyàgbọ́ lọ́mà máa ń tọ́jú ilé ìkóṣẹ̀ ẹ̀hẹ́n so wa ẹlòmíì ṣòkòtò ẹlòmíì máa ń lọ ó máa ń ṣe lóyè lọ́mà ni yóò ṣiṣẹ́ lọ́mà náà tó bá ti lè kọjá àlàyé nìyí ní tó bẹ nínú ẹ̀sìn bẹ̀yẹ kò sọ̀rọ̀ ní lórí ẹ̀ so ní tó lè mú ni tó lè mú ni nǹkan méjì ló lè múni tí ìmúra ọkùnrin mùsùlùmí mo fi ń kọjá kókósẹ̀ alákọ̀ọ́kọ́ kéèyàn ní ìpèníjà ara bóyá ó ní kòkòrò bóyá ó légbò ẹ̀rí tí ṣe máa ń jẹ́ wọn ní bí ṣe bá ń jẹ légbò ẹni nǹkan orí ń légbò bá wá jẹ ṣe láti wá rè sẹ́yìn rí légbò kankan jẹ ṣe rí nǹkan sọ ni pé tó bá pa á torí ẹ gbogbo ẹni bá lẹ́gbẹ̀ẹ́ lára wọn máa ń fẹ́ pa ìṣinṣin ló jẹsẹ̀ wọn ni wọn máa ń fẹ́ pa ni òṣìṣẹ́ pa ni yóò bà lẹ́gẹ̀ wọn sọ fún kókóró òrìṣọ fún kókóró tó bá ti jẹ́ yóò ọdún ẹ̀ṣọ́ àádùn bá wọn pẹ̀lẹ́lẹ́ ń bá pa ẹ̀fọn àwọn apá yóò wà áárùn yóò tún lọ nígbà yẹn ni ò ti ní fíìlì pé ní pé nǹkan kan kí ni yẹn jẹ mọ́ àwọn tí ò bá sì lọ kò sí ìrìmú kó lọ yóò sì ah ní à ń tà mí ọ ní à ń tà mí ọ àwọn so tíyẹn bá ní egbò lára ṣòkòtò lè kọjá kódà ó lè kọjá ó lè wọlé gan àmọ́ tẹni yẹn bá fẹ́ kínu gẹ́gẹ́ bí báàbò tá à ń gbé yẹ̀wò yóò ṣe ìmọ́tótó bẹ̀ ṣókílẹ ìkànnà ẹlẹ́ẹ̀kejì táwọn àwọn ọmọ ogun mùsùlùmí bá ń bẹ lójú ogun kò sábúrú ń bẹ̀ ṣòkòtò wọn kódà wọ́n lè ságì wọ́n lè ságì àbíkẹ́ wọn kò ságì náà kọ́ ni ìmúṣe kò síbàdí wọ́n lè gbé pẹ́ntigọ́ tọ́múra bíi pèsèrè pẹ̀lú pé àlàárọ̀ tó dà ìdáǹpẹ̀ ní ogun ète ni sọ̀nísìn ìwà àti ìyẹn ká fẹ́ jà mùsùlùmí èdè ẹ̀ jà náà àbíkáṣẹ̀ mú wá bẹ̀ gbé ẹ fẹ́ jà wọn wá o ṣé máa fẹ́ gbá ẹ àwọn akọ́kọ́ gbẹ́ ìgbà yìí náà ó ti wọ gbá bí báyìí ìyá àgbá bí tó bá yẹ àmà tó wá gbá wájú ìwọ náà wá gbà ṣé ṣé máa ń máa ń dànù èyí sọ fún ìyànjú bí ìyàmbá fẹ́ gbà òkè ni ó mọ òwò ìsàlẹ̀ ló sì gbà ìsàlẹ̀ ni ó mọ òwò ní òkè ni ó gbà alharb bẹ́ẹ̀ lọ́rọ̀ ogun náà ṣe rí so àwa mùsùlùmí a ní sifat shimat eh, alanat àti ní àwọn àmì àwọn ìṣesí tó dáa àwọn kìíní ní ìkìsìrí náà mọ ẹni tí yóò bá jà gan yẹn mọ stọdì rẹ ni àbí wọn ti stọdì wà pé òkèé àwọn tẹfẹ bá jà ṣòkòtò wọn kìí ju kókósẹ̀ àbí orí erékùn lọ àbí àti ìmọ̀ àwọn làwọn mọ̀ ọ́n retí àwọn kan ṣe mix-up ni àwọn tó wá ṣe ìbáàlì àwọn kan lo kango àwọn kan ṣáàgì ẹ́ wọn ní ṣe ìrànlẹ́ ọ̀rẹ́ ṣé òwúlẹ̀ o òmìnira alùpùpù àwọn kan sì ní oṣù yìí pé àwọn tí ṣòkòtò wọn lọ sókè ni wọn mọ ọbẹ <laughs> àwọn èèyàn ń tẹ wọn bẹ débẹ̀ yìí àwọn tó ń ságìrì pẹ́ùn pẹ́ùn alharbu kódà ogun ìtẹ̀yìn torí ẹ̀yìn tí òye ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ta máa sọ weapon weapon nígbà pé weapon pọ̀ òye ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nìyẹn kódà pàápàá nínú àwọn alùsùnà nígbà tí wọ́n tó tóbi kan bẹ tá a ti gbàgbé ni pé ó ní the biggest weapon a máa ti gbàgbé ẹ̀ running after material weapon níta ń lé ni pé material weapon material weapon òun lè lòmíì fi ń ló fi ń sòkò ọwọ́ òkú ọwọ́ ọwọ́ rẹ̀ ó fi ń kọ ọ̀rọ̀ ìbànújẹ́ nípa àwọn ìlú Islam ń nípa wọn kódà ní individual wa a ní everything is everything kọ́ ni machine gun eh, kẹ́nẹ́tì pé nuclear power everything ti kọ́ ẹlẹ́mìíràn pé iman is a weapon iman is a weapon wọn á fọ́ tún sáré ẹgbẹ́ wọn ní weapon kíní kan ní weapon kíní kan ní weapon wọn ní weapon weapon wo ni wọn kàn mú kí ni wọn sì lẹ́sẹ̀ ẹ̀ ọ́n láfùrọ̀ kíní kíní weapon ok wàá béèrè pé ìlú wo ló ń fọ́n tàwọn èdè ká ẹ̀ẹ́dá lè ṣe sáájú náà ni wọ́n fọ́n tàwọn èdè àmọ́ fún ní tàwọn èdè àwọn ní mọ́nì ṣé ìmánì èsì wẹ́pọ̀n ni subhanallah ìmánì èsì wẹ́pọ̀n anabi sallallahu alayhi wa sallam ó ní òtí tí o kàn sàn lámì ìpètò òun nana bí yorùbá àdì ó lọ́nà bá fún un ní nǹkan márùn-ún àbí lórí dọ́là fún un márùn-ún nínú ẹ̀ òun dárúkọ òun ọlọ́run ò sì fún kan náà àwọn ànábì tó wá síwájú òun àkọ́kọ́ nùsírtù bẹ̀rùrùbà nùsírtù bẹ̀rùrùbà ó ní ọlọ́run bá fi agbára ìkínnilẹ́yìn ó fi fún òun látara ìbẹ̀rù ẹ dákun gbogbo ilẹ̀ lárúbáwá nígbà yẹn àti òró rẹ̀ àti ẹ̀dù rẹ̀ wọn ò ní wẹ́pọ̀ tó àwọn alágbára ilẹ̀ yìí gbà náà aláàrùn alágbára yìí àní pàṣẹ àwọn babalababababa àwọn iranians yẹn àwọn tó ní persian persian empire empire ló wà gbára kìí ṣe country wọn ní jalaja weapon ẹ padà sí europe ààrẹ roman roman empire àwọn náà ní wọn ní nǹkan jágún dán síbẹ̀síbẹ̀ àdábìsì ni nùsọ́dọ̀tún bẹ̀rù ìbà ọlọ́run náà mi ṣe ọlọ́run fún mi lẹ́yìn ọlọ́run fún mi lágbára pẹ̀lú kí ni ká máa bẹ̀rù mi kí náà fi máa bẹ̀rù àná nuclear bomb ẹnìgbà yẹn nuclear bomb nuclear bomb kò tún lè mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sáà nàdí ìlú sàlàfà sáfì jagun dání tí wọ́n jà wọn nìyí gbogbo àwọn sàábì la mọ̀ èyí tó bá nàbí ìlú pákó àbí èyí tí máa ń rìnrìn àjò àwọn sàábì tó ṣe wẹ́pọ̀n abẹ́ mọ́ tàbí tó ń rọ ìbọn àdá wọ́n á ra wẹ́pọ̀n náà nù ọ̀hún náà rà ní ànábì ní àdá kan kí wọ́n sábà ń lò àdá aráàlú India nìyí. so èèyàn ń ṣe weapon àtẹni tó ń ra weapon ó ṣàánú weapon ẹ́ ah, àgbẹ̀ tó ń dáko àtẹni tó ń rọ nǹkan oko ebi òjò níjọ pàwọn ni ebi òjò níjọ pàwọn ni ọ̀kan ẹlẹ́ẹ̀kejì àwọn ìlú yẹn wọ́n ti pinlẹ̀ pẹ̀lú ímánì tòun tí báyìí ń sọ pé àwọn lọ́balọ́ba wọn lè wọ́n ní kùdìẹ̀kùdìẹ̀ táǹbẹ̀ lọ́run kọ́nà kó tún wọn ṣe kó kọ́ wọn mọ́ ṣe kó fẹsẹ̀ wọn lébi tó dáa nìyí ímánì rùsùkù ímánì ó sì ń bẹ lórí ọkàn wọn ó ń bẹ lórí ọkàn wọn òun náà fi ná gbogbo tọ́nà fún wọn ní resources wọn ná lórí ímánì lórí nashrul aqida as-sahiha al-aqida as ìyẹn náà tó hmm. torí ẹ̀ ìwọ mùsùlùmí bí ọpọlọ rẹ wálẹ̀ wọ́n jò gbóná jù ó lè dúró wọ́n ti dúró ó kàn mọ́ sọ̀sọ́kùsọ̀ ọ̀nàrẹ̀ wọ́n tó jẹ́ mùsùlùmí nìyí àwọn kìkìrì àdúgbò rẹ̀ gbọ́dọ̀ mọ ọ̀bẹ̀rẹ̀ kì í ṣe pé oní gàngán lẹ́yọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam tó ń lò náà ni àwọn òfin ọlọ́run tó ń pamọ́ ni wọ́n mọ̀ pọ́n ilé àmọ́bìnrin lè sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ rọ́ọ̀bà ọlọ́run bá fún òun bá fi ìbẹ̀rù fi ṣe agbára fún òun lọ́nà wo ni kì í ṣe ọ̀rọ̀ nuclear weapon kì í dẹ̀ ṣe modern sophisticated weapon weapon kọ́ ìmánì ni àwọn àfáwọ̀sì sọ pé ànábì nìkan lọ́lọ́run bá fún gbogbo ọmọlẹ́yìn rẹ̀ nínú ọmọ rẹ̀ pátá ọlọ́run fáwọn náà. so ọ̀tọ̀ máa ń sọ weapon ọ̀tọ̀ ni material weapon ọ̀tọ̀ ni spiritual weapon ó wà ń bẹ́ẹ̀ tọ́lọ́run fún àwọn ìjọba ilẹ̀ lárúbáwá yìí tó ń ti bá ṣe sọ ọlọ́run fún wọn tọ́mọ́tì wa sọ pé tọ́mọ́tì wa sọ màtíríà náà à Saudi Arabia kò sí kọ́ńtì náà ní gbogbo áfíríkà gbogbo áfíríkà tó ní wẹ́pù tó Saudi Arabia òkè ṣe òròpẹ́ ọgbẹ́ tó bá ti ń kó nǹkan tó nílé tó ń kó ń ta òun ló lẹ́jọ́ lágbára ẹlẹ́mìí tó tó kẹsẹ̀ síta nísìnyí òun lágbára wọ́n ní àgbà tó bá ní kíni tó bá lómi inú kì í dún àgbà tó bá lómi inú kì í pariwo sórí ordinary empty barrel tó bá ti dòkú síbẹ̀ òkúta omi ò sí ń bẹ̀ ni kí n bá kú bẹ̀ kù síbẹ̀ ó ní pọ̀kọ̀tà bẹ́ẹ̀ làwọn ẹni bí yẹn ṣe rí bẹ́ẹ̀ ni sádà rẹ̀ bẹ́ẹ̀ ṣe rẹ̀ jù àmọ́ tẹ́ ń fẹ́ kẹ́lẹ́ mi fẹ́ ni pé wọ́n ọ̀tọ̀ ní ọba ìsírẹ́lì jà orí yóò pé ohun tó ti pé òní pé Saudi ó ń dáàbò bo gbogbo ohun tó pa gbogbo mùsùlùmí lójú mẹ́rin ayé ó ń dáàbò bò alimọ̀ṣá ẹ̀rọlẹ̀mọ̀kọ́ dẹ́sà àwọn holy cities Mecca Madina Arafa Muzdalifa ẹ Muna òun ló ń dáàbò bò ṣe yóò tẹ ọlọ́run fún òtí lọ́ájì àbójì lọ òtí lọ́ájì ẹ má bẹ̀rẹ̀ nísìnyí wọ́n cancel adi fifty years fifty years yìí wà dìtàn tó fẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ẹlẹ́dẹ̀ yín tó ń bẹ nílẹ̀ lábàtà tó kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ lófò ẹ̀ kò sí ìsúfò mi àbí tòlóbi náà lé òfò lófò lọ́fẹ̀ẹ́ kọ́ sí ọlọ́kùnrin sàánú ẹ lọ́fẹ̀ẹ́ láǹfààní ẹ ṣe o so ogun wọn nìyí wọn wálé àti káwọn àti ẹ̀dẹ́lé wọn ti dé gbòògbà gbòògbà wọ́n gbélé àwọn náà lọ́wọ́ ni ó yá wọ́n ní àìbóyín àìbó ló ń jẹ́ oníjẹ kábà mu sábàdé kábà mu kó wá níbẹ̀ kó wá yẹrí no ẹ̀yìn dẹ̀ sómi ó ṣẹlẹ̀ ní yẹ́mẹ́ níbẹ̀ so àwọn ní hikma káfẹ́lẹ̀ tó nǹkan ó dájú ká sọ nǹkan di ogun ogun lọ torí ẹ má ṣe mistake yẹ o agbára iman kúbọ̀tù iman mọ́ fẹ́ bà ṣe mi mọ́ ọ̀ndàrẹ́tì ẹ̀ wàláì mọ́ ọ̀ndàrẹ́tì ẹ̀ agbára yìí mọ́ ni ju agbára gbogbo machine gun gbogbo kìíní ẹ̀ lọ ó ju gbogbo ẹ̀ lọ pátápátá ṣùgbọ́n lọ́run tí ó ní ìmánì tá a fi ìmánì ti ṣe lọ́dọ̀ náà ló ní káwọn kan ní ló fi máa wí bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ máa yìn kó mọ ọdún ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ọ̀nàdùwà musa alayhi salatu wa salam ókè kí wọ́n léèyàn dé tí òkun sọ fún mi wẹ́pọ̀n wọn ni musa ní ó sì lè táwọn èèyàn sọ pé ah, musa iná musa mi gbéra wọ́n ti dé wọ́n mú wọn ó pa wá o ah, ẹ̀fọ́kàn balẹ̀ ọlọ́run bá mi bẹ pẹ̀lú ìmánì nìyẹn tọ́lọ́run wá sí pẹ̀lú gbogbo ní ti gbogbo tó bá fẹ́ rí ní orí o ní ti pàtàkì náà kó dání tí wọ́n yẹ pa musa àtẹ̀wọ́n àwọn mùsùlùmí nígbà náà ọ̀rẹ́ ìsọ̀lá ti wọ̀ sọ̀lá gbogbo ẹ̀ pátá ó bómi lọ ni ń sọ nìyẹn so at least ìmọ̀nì ń bẹ nínú ìlú yẹn wàláì ìmọ̀nì ń bẹ níbẹ̀ èyí ń fún lára tọ́lọ̀ fi ń dáàbò bò wọ́n bó ṣe ń dáàbò bo oníkàlùkù wa náà nílé oníkàlùkù wa ọlọ́dọọdọ wa. alẹ́dí náà nànú ọlọ́ni ẹ̀rọ àwọn tí wọ́n ní ìmọ̀nì wàlámù yẹ́lbẹ̀sọ ìmọ̀nà ọ̀hún bìbọ̀lùmín bẹ́ẹ̀ ni wọn ò fi ìbọ́lọ̀ wọn orogún ìṣẹ́bọsọ́lọ̀ wọn ò fi kún ìmọ̀nì wọn ulaika lahumul amnu ọlọ́run ní àwọn ẹni yẹn ni wọ́n ní ìfọ̀kànbalẹ̀ agbára táwọn wá káàkiri ìgbékalẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ni àbí ah! bí yẹn bá ní agbára tó wá gbogbo ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ nǹkan so ìfọ̀kànbalẹ̀ la fẹ́ òun la fi ìfẹ́kẹ́ nìkan wá kọlù mí òun táwọn yẹn ń ṣe nǹkan tó ní wẹ́pọ̀n nìyẹn ìláìka làwọn àmì ọlọ́run láwọn tí wọ́n ní àwọn mòmìnì àwọn ni wọ́n á ní ìfọ̀kànbalẹ̀ social safety wàhún mọ̀tàdù àwọn adé lẹ́ni ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀ tọ́ wọn sọ́nà lórí ìgbésẹ̀ wọn láyé ìmọ̀nà kálíkì àmọ́ fi rọrùn ọlọ́run fẹsẹ̀ wọn lébẹ̀ torí ẹ̀ àìfojú di ọ̀rọ̀ ìmọ̀nà torí ìdí eléyìí ló dájú pé gbogbo àwọn nǹkan tó lè lé ìmánì fún ni mùsùlùmí ó máa lé tí ó máa lé ìmánì rẹ fún kí ni máa ń lé ìmánì fún nǹkan méjì náà ni èmi ti sáàlù àwọn àmẹ́rọ lọ bọ́ọ̀lù ń bọ́ pa wá láṣẹ ká tẹ̀lé wọ́n ṣì náà gbọ́dọ̀ wá hìn tó bá ṣe nǹkan léwọ̀ fún wa ká jìnà sí tó máa ń lé ìmánì ìmánì tí máa ń lé dànù òun náà ni àṣẹ mi ó lè jáṣe ọ̀ràn yẹn ó lè mọ́jọ ọ̀ràn yẹn tó ṣe léèwọ̀ fún wa ó lè jẹ́ mọ́kúrú ó lè jẹ́ haramu happiness. àmọ́ lẹ́nìí ẹlòmíì ò mọ̀ fẹ́ kọ́lọ́n fún àwọn ní agbára okun kí ni ó mọ̀ wá ṣe in tó lè mú kí mánì lọ́lẹ̀ lẹ́mọ̀ tí ó mọ̀ lù pàápàá jùlọ àwọn nísìn bí àpẹẹrẹ bí a tí ẹ̀ nísìn àbí tàdọ́ múnú áá ah, ah. á dì máa ṣòkòtò yín wẹ́rẹ̀ ẹ̀ kò dáa arábìnrin ìyẹn lé àwọn yẹn ọ̀rọ̀ kéékèèké làwọn yẹn gbogbo àwọn Palestine tó ń kú ń gọ́ ṣe ṣe ṣòkòtò tó wá wọlé lẹ́sìn yìí òun ni Palestine ò ní kú mọ́ àwọn ọ̀rọ̀ upside down tẹ́lẹ̀ mi ni wọ́n máa ń sọ nìyẹn pé à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kan ó mọ̀ tó kan ó mọ̀ à ń sọ̀rọ̀ tó kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sórí ìdókòwò mọ̀ ẹ́ wọ́n fi yún lẹ̀. oníkálukú ọlọ́run bá gbé ọ̀rọ̀ wúmọ̀ ga ọlọ́run gbé ọ̀rọ̀ wúmọ̀ ọlọ́run gbé ga àmọ́ nísìnyí ẹ̀ mọ̀ dẹ́sẹ̀ ẹ̀ mọ̀. ẹ máa sọ pé ẹdì ẹ̀fẹ́ tọ́lọ̀ kó fún yín ní kíni kó fún yín násùrù náà ọlọ́run lè fún wa ní zikri tá a bá ti ń fojú kiri ọlọ́run fẹ́ nẹ́ẹ̀dì sọ̀rọ̀ náà àyẹ̀sọ̀ àwọn mìíràn wọn jẹ rìbá ìyẹn kiri náà ìyẹn kiri rìbá tá a gbà yìí lélẹ̀ náà lélẹ̀ yìí àwọn Yẹhudi àwọn zionist wọ́n ti pa mùsùlùmí ní ẹni pàtàkì wọ́n ti pa wọn ní Lebanon a ní ìwọ náà ti tiẹ̀ yẹ̀wúdí ṣe ń tó takotọ́ lọ́hùn wọn náà ṣe ń tó takotọ́ lọ́hùn ẹ̀yin méjèèjì papọ̀ ń bìkan àbí wọn àti kó wọ́n dédé fẹ́ rí o òun náà ń ṣe lọ́hùn wọn náà ń ṣe lọ́hùn ni. torí ẹ àìfojú kiri àwọn bàbá yẹn ẹ̀ṣẹ̀ ò lè lékún ímánì bí ímánì ọ̀gbìn yìí bí wọ́n bá ṣe lékún sí nìyí ìdáàbòbò ìfọkànbalẹ̀ òun náà lè lékún bí ímánì ṣe máa òun lọ́kàn ọmọ ènìyàn mọ̀ ni ó balẹ̀ sí òun náà lè yóò rí ìdábòbò sí lọ́dọ̀ ọlọ́run wàláhì pé rí nìyẹn lẹ́bù ìmọ̀nì tó bá ní òun náà lẹ́bù bọ́lá òun ṣe dábòbò ẹ̀ sí òun náà ní lẹ́bù bọ́lá òun ṣe fi ọkàn rẹ̀ balẹ̀ sí látara àyà yìí alẹ́dí náà á ní àwọn tí wọ́n ní mọ́nì wàlá mi yẹ́lì bìṣú ìmọ̀nà bìtú lémi òun láìka làwọn amú ìmọ̀nì oṣù wà nìkan náà títí káyìndé tóun jẹ́ márùn nínú mẹ́wàá amúnù títa yóò nìkan ni káyìndé ó ní òṣèlú gẹ́lẹ́ nìyẹn níbi tó ti rẹ ọkàn káyìndé ọkàn táyé kò tí ì rẹ àbí bóyá nínú ẹ lọ kàn síra àlùmọ̀sáyé mufida lil hayatil asa'ida tìrìṣẹ́ka abdulrahman bin nasir sa'ad rahimahullah ta'ala bóyá nínú bí mọ́ni bá ṣe wí lára òun ni. ẹni tó ju owó nù èlò one thousand naira nù ó lè mọ sọ fún ó lè mọ wí ikú wípé ah wíwá yóò wá wá báyìí ooo ta ló ti jáde ooo lórí èlò àbájá nàbí má ti má jáde lórí one thousand ó fẹ́ ṣe ṣerúkú ó fẹ́ ṣe kú fún ó fẹ́ ṣe gbogbo gbogbo ìgbàlè ní òsì ju ten thousand tí ó sì gbà fọlọ kí ló bí ibi tí mọ́tò ní kálukú báyìí ìwé ọlọ́run ti mú ọmọ ẹnìkan lọ lọ́lọ́run ti mú ẹnìkan ọmọ rẹ̀ mẹ́ta lọ́lọ́run ti gbà lọ́wọ́ rẹ̀ ẹ sì kó ní mẹ́ta yẹn nìyí kò yẹ kò mì ó tún dúró ni ibẹ̀ lélẹ́yìí tẹ́pọ̀ ọlọ́run ọmọ kan náà lọ́run mú lọ nínú mẹ́jọ tó bí ní à ah, Ah, ọlọ́run ojú kan tí mo ní tí mo ti gbẹ́kẹ̀lé ó ti fọ́ ọ ṣé a dáa báwọn àá kò dáa báwọn kò dáa báwọn ẹ̀wọ̀n gan-an ìmánì ni so torí ẹ̀ mọ́ kéré mọ́ fojú kéré ìmánì ẹ̀kọ́ sì nìyẹn bóní kálukú wa náà ká mójútó ìmánì wa òun láti máa rí ìdáàbòbò kéṣe gbogbo ọ̀tá lèyẹn máa fojú rí ọ̀tá ìfojúrí pọ̀ ju ọ̀tá àfojúrí lọ àmọ́ tá a bá ti mójútó ìmánì wa èyí tá a fojú rí èyí tá a fojú rí jẹ́mọ́ ọlọ́run gbọ́ alékè ẹ̀ torí ẹ̀ ẹ má dàá fojú torí ẹ̀ ẹ mọ̀ ara ẹlòmíràn mọ̀ sọ pé ẹ ṣòkòtò lè kọjá kókósẹ̀ wípé Abubakar Sidik nìyẹn tí ìbá ti ṣe ń gbéraga Abubakar Sidik wọ́n máa mú ọ̀rọ̀ bá ó pọ̀ dáadáa lẹ́nu àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn àwọn kan tí ò jókòó inú ẹ̀sìn mọ̀ mú wa Abubakar Siddiq radi Allahu ta'ala anhu ẹ wọ́n gbọ́ o ó jẹ́ nìkan tó ga kò sí lára irú àwọn ìgbà yẹn pé aṣọ kì í gbára wọn àbí tó bá wọ dansiki irú wọn bá nì ó máa wálẹ̀ ni bó sì lóòrò ní ẹlẹ́wà ní ìmọ̀ ojú àbí ṣùgbọ́n àwọn tí tán sanra tán lára tán bá wọṣẹ báyìí aṣọ gbọ́n mọ̀ pé àá. Ah, ranka daidai mọ́rọ̀rọ̀ ìró máa dánpá lára wọn ni àbá sì jẹ́ nìkan tó dá sí pé tó bá ẹ̀fọ́ àmọ́ róró ẹ máa wọ̀ ń gbà náà pè izar ìró náà pè bẹ́ẹ̀ ó ní ah, àtàtà gbọ́rọ̀ ẹ̀ tànàbí sọ pé kó mọ́kọ̀ọ́dà kókó ṣe ó ní à ah, ojúṣe ọlọ́run ọba tó máa ń rìn gbà míì ìró òun máa ń tú ó sì máa ń jẹ́ kí kó kọjá kókó ṣe ẹ̀. ó o ilẹ̀ àníyàn tí a há dùnà òun mọ àjọṣe tó máa ti gbèsè pé ah, ó kọjá òun àjọṣe ah, kọjá òun àjọṣe látara bára rẹ̀ ṣe rí alábẹ̀rẹ̀ látẹ̀lẹ̀ mẹ́yẹ̀sì náà ó ó ní ọ̀gá kiri ìwé ṣe nínú àwọn fi ṣe fáàrí fi ṣe gbéraga ẹ dákun kí á lo ìyẹn lẹ́rìí wípé ẹ̀rí nìyẹn pé ṣòkòtò ńkọ́ ó lè kọjá gbogbo ẹ pé ó rí lọ́nà tó fi gbálẹ̀ nìdí alákọ̀ọ́kọ́ abákìrì gan nìyí kò wọṣọ láti kọjá kókósẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tó bá nọ́tìsì wípé ó kọjá kókósẹ̀ kí ló ṣe ó máa àjọṣe wọn náà àjọṣe ti tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní pé fúnra ara rẹ̀ gan ló bí anábì sallallahu alaihi wasallam anábì ló jẹ́ ká mọ̀ pé kò fi gbéraga wọ̀ torí pé tí máa ń ṣe wáyé máa ń ṣe àwọn sàábà màá súnmù sínú àwọn sàábà pé ah òun ṣe mistake òun ṣàṣìṣe ní sísà gbé náà àmọ́ níbi jẹ́ pé wáyé pé ìwọ Abubakar yóò ò ní gbéraga bọ̀dá ta ló sọ fún wọn pé ò ní gbéraga ta ló sọ ìgbéraga gan ni tó ń dàwọn láàmú bó ṣe pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́lẹgbẹ́ jẹ́ yìnyẹn ẹ̀nà àní wọn nínú ìsúnmọ́ tó fún ẹ̀ ilé iye ọlẹ́ ìkéré àti ọ̀rọ̀ ọ̀húnmọ̀ nísìn ọ̀yọ́ tó mọ nísìn ọmọ mùsùlùmí ìtọ́lẹ́ bẹ́ẹ̀ lọ sí jáàmù yẹn wọn ni kó bọ́ jáàmù ẹ̀ ṣe kó rí bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe kó rí bẹ́ẹ̀ ni ẹ̀ bá ń sọ̀rọ̀ ṣòkòtò ìwọ àti ẹni tó gbàdáàbò lórí ọ̀rọ̀ mùsùlùmí àti ìwọ tí ṣòkòtò rẹ kọjá kókósẹ̀ bákan náà jọ ni wú àbọmọ so ànímọ torí wípé a fẹ́ ṣiṣẹ́ ọmọ kan káwa torí ẹ̀ káwa mọ̀ọ́mọ̀ máa fi gbẹgbẹ òfin ẹ̀sìn àìsíwá so torí ìdílé yìí tá a kínú gbogbo ohun tó bá kí náfìlà ní ọ̀rọ̀ yẹn ní àdákì ní ìmọ̀ọ̀mù ní ọ́ ni ṣòkòtò tó gbọ́dọ̀ kọ́ta kókósẹ̀ tó bá ilé kọjá inú rẹ ìyapẹ́ ló ń bẹ̀ ọlọ́run ó gbà àbọ́lọ́run wẹ̀ ní gbà ní àdínà àwọn àfa tí wọ́n lẹ́nikẹ́ni tó kínu lọ́kùnrin tí ṣòkòtò rẹ̀ bá kọjá kókósẹ̀ ọ̀hún ò ní gbà á. sókè àwọn àni bẹ́ẹ̀ lórí bíbẹ̀ sọ̀rọ̀ tó kírun láì lálẹ́ wà lásán lọ́wọ́ gbà ètí wọn náà sọ náà pé lọ́wọ́ nígbà ni ṣe lè tó bẹ̀ yẹn náà ni gbogbo náà lé náà ni ọ̀rọ̀ òfin lélẹ́yìn kì í ṣe ọ̀rọ̀ fẹ́ ní. torí àwọn onímọ̀ kan sọ pé ọlọ́run nígbà àwọn kan ní ọlọ́run ó gbà pẹ̀lú kàráà ní pé á gbà kò ní gbà pé kò ní san wálẹ̀ san pé àwọn afáà kan ní á ah, àwọn ò lè sọ bóyá ọlọ́run ó gbà àbí kò ní gbà hadisi sì wà lórí eléyìí anábì sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá fi lè kírun tí kò sopọ̀ aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ nínú àwọn ọkùnrin la yaj'al Allahu salatahu fi hillin wala fi haram inú rẹ̀ ọlọ́run ní ti sí ibi tó tọ́ bẹ́ẹ̀ ni kò ní ti sí ibi tó dé wọ̀ ọlọ́run wà tó wà torí ẹ̀ bí mọ́nì yẹn gbọ́ báyìí tí ìgbé tó gbogbo tí yẹn bá ní láṣọ kí yẹn ṣe kó wà lórí kókósẹ̀ èyí tó bá fẹ́ wọ̀ tó bá fi kírun nì tí mọ́nì yẹn báyìí tí ìgbé gbogbo ìmọ̀nì náà gbogbo tá yìí náà máa ka tó bá ti fẹ́ kírun máa ka ó lẹ́ni pé ká tó káṣọ náà nìkíyàn tó máa ka etí aṣọ. eléyìí náà tún ní àléébù títí ẹ̀ nínú ẹ̀sìn àyè máa ka aṣọ àfẹ́yí tó bá bá alada wa Alada? kò ní pé gbogbo ṣẹ́ẹ̀tì ní máa ń ní kọ́là àbí kì í ní tó ní ẹ̀jẹ̀ kankan rẹ̀ wọ́n ti bá a ká wa èyí táwa náà wọ̀ yìí wọ́n ka ń gbà wọ́n ràn àbí wọ́n ká ti tiẹ̀ ẹ́ wọ́n ká <laughs> so aṣọ àmọ́ nísìnyí sí ipò wá fẹ́ kí ni sí ipò wá mọ̀mọ́ ìpàtó wá ṣe báyìí kó wá ká báyìí mọ̀kúrú rè ayé ká sọ̀rọ̀ rè náà so ẹni tí òun ká fi kí ẹ̀ ó ṣe tí ò dà àmọ́ àmọ́ nítorí fi dáàbò bo ara rẹ̀ yẹn nìyí àmọ́ torí ẹ̀ ṣe eléyìí ò ní láì ṣe méjì ó fi gbé ó fi dáàbò ara rẹ̀ kó wọ́n bá kú sínú haramu ni so àlàyé nù lórí tàwọn ọkùnrin ṣókílẹ̀ ẹ wá rí tàwọn obìnrin àwọn obìnrin aṣọ títí wọn tẹ bá wò dáadáa ẹ rí i pé ìpele mẹ́ta ni anabi sallallahu alayhi wa sallam ó ní kòkó rẹ̀ kọjá kókósẹ̀ àbí everybody ó ní ìyá wa ọmọ sàlámà ní à ah, ẹ má ṣe báyẹn nìyí ìgbésẹ̀ ó mọ ẹsẹ̀ obìnrin mọ̀ ṣó àbí ẹsẹ̀ obìnrin yóò mọ̀ ṣó kí lóò anabi sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n fi sí ọdún mélòó ọdún méjì. anábì wa ní sallallahu alayhi wa sallam wa ń tọ̀ gbàtí ìyá ẹ̀ ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé yóò mọ̀ ṣó ẹsẹ̀ tẹ bá wò láti di ojúgun dé kókósẹ̀ àtọkùnrin àtobìnrin nìyẹn kó sínú àbí ibẹ̀ ní ìsàlá tí wọ́n ní à tí wọ́n bá wá jáde pé wọ́n bá gbé dé kókósẹ̀ ẹsẹ̀ wọn yóò máa hàn anabi sallallahu alayhi wa sallam ní tó bá rí bẹ́ẹ̀ wò fún wọn fi ṣíbùrù sí ṣẹ́ni ibi táàkì fi tí wọ́n ti fi ṣíbùrù sí àti tí wọ́n ti lo zìráhùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tán bá gbé e nípìnlẹ̀ láti gbójúgun àti gbójúgun zìráhùn ni wọ́n lò ṣókèlè tán bá gbé e níbi kókósẹ̀ níbi tó ti jẹ́ títọ̀kùn ti parí ṣíbùrù ni wọ́n lò the same calculation tó bá wọn mathematics lò ẹ̀gbọ́n mi yé anábì ní ìmúra ọkùnrin ìmúra mùsùlùmí kò gbọdọ̀ dúró àìsàn àmì ojúgun tó clear ó wà ní tọ àmọ́ tó bá ju bí ó ní kó wà nígbà yìí àbí tó bá wà nígbà yìí tó bá sì lè wà ní kókósẹ̀ kókósẹ̀ ọkùnrin ò láǹfààní kó ju kókósẹ̀ lọ tóbìnrin bá wá fẹ́ fi ṣégbòrò sí àti kókósẹ̀ ankles ní oṣù tuntun àwọn tó wá fẹ́ lo ìdìráhùn kò ní gbé ìdìráhùn ẹ̀ láti rí yóò padà dé wedding gown ṣókèlè bí ó ti gbé ìdìráhùn ẹ̀ ní ìbàyà tó bá gbé ìdìráhùn ẹ̀ ní ìbàyà yìí yóò yọ sí the same thing ẹ̀kú clear right ẹ̀hẹ́n so lára ní tẹ́lẹ̀ mi máa ń ṣe nu tẹ́lẹ̀ mi ó gbé ìdìráhùn sí láti rí ìbàyà bẹ́ẹ̀ bá ṣe ẹ̀ rí kò lè rìn lẹ́ni bí ẹ̀ kì í ṣe ọ̀dà nìkan ọ̀kadà gbọ́dọ̀ tẹ́mọ́lẹ̀ èèyàn tó ń bọ̀ lẹ́yìn gbọ́dọ̀ tẹ́mọ́lẹ̀ rárá bá ń pọ̀ ló nìkú tó bá fi eléyìí tó bá fi ṣíbùrù fún kókósẹ̀ yóò bọ̀ síbẹ̀ yóò bu ẹsẹ̀ kódà yóò kanlẹ̀ yóò kanlẹ̀ tó bá sì fi zẹ̀rán tó fi kún láti di àárín ojúgun ẹsẹ̀ yóò bu ẹsẹ̀ yóò kanlẹ̀ déédé kan náà ni wọ́n wà. wọ́n dẹ̀ bẹ́ẹ̀ rọ bíi fíwù zamal tá à ń sọ ṣe gbàgbé bẹ́ẹ̀ ká fi fíwù ìbòjú tí ó ṣẹ́kù nígbà tó nu yàtàrí ìbòjú yẹn bóyá ká yọ kúrò lásìkò áfíìmì àbí kíni ẹ́ ẹ ti gbàgbé ni lọ́wọ́ tó bàbá láìpẹ́ lọ Afghanistan <laughs> ìṣúdà ká fi fẹ́wù zawal ká há díẹ̀ mọ́ àbí ká yọ kúrò láti máa máa sùn ìgbà tí òòrùn wọlé júzúrì wọlé òòrùn tí ìbòjì tí òòrùn yẹ̀ lé lórí la máa ń pè ní fẹ́wù zawal tó bá dásìkò wá síbi dèdè ìbòjì yẹn ṣáàdùn yẹn á há díẹ̀ mọ́ ìdọ́gba gbogbo nǹkan tàbá hádìí ẹ̀ mọ́ àti pé tá a bá yọ kúrò nǹkan kan náà lápadà gẹ̀ẹ́tì mo là ṣàlàyé sẹ́yìn ẹlẹ́mọ̀ ṣèmùrọ́jà yìí sọ̀rọ̀ nípa ànílé kéwù níbo la ṣàlàyé báyìí nísìnyí. <laughs> ọlọ́run tó ṣe àmì náà so àlàyé ẹ̀ nìyí yẹn náà ṣàlàyé sọ̀rọ̀ yóò ṣe é náà ṣíbùrọ̀ nù ká fi di ṣíbùrọ̀ sí i wọn ní fàyọ̀sí iná hó ìráàn láàyè bí iná àlẹ́ yìí adájọ́ pé wùlúwù máa ń bẹ́ ń bi ìmúra ọkùnrin àti tòbìnrin gbogbo ọkùnrin tó bá ti wọ́n tó kọjá kókósẹ̀ wùlúwù alùgbòlówó fi lè bá alùgbòlówó fi zina kò síbi tí kọjá lọ sí bó ṣe ń bẹ́ ń bi àkídà ń bẹ́ ń bi ìbádà ló ń bẹ́ ń bi akhlaq ìwà gan ìwà ńbẹ́ ń bí ìwà ìgbà tí wáyé kí yàn án sọrọ yìí látara wa rẹ̀ ṣé gbòmí nǹkan níbi òsì yẹ kó sọ̀rọ̀ náà ọdún sọ̀rọ̀ ńbẹ́ so ìfọ̀rọ̀tì wà tẹ̀síwìtì ń bẹ ń bẹ bẹ́ẹ̀ náà ló ń bẹ níbi ìmúra ó ń bẹ níbi ìmúra torí ìmúra wa tá a fi kírun kò gbọdọ̀ kọjá kókósẹ̀ tá a kírun náà tá a bá ń jáde gbogbo tá a bá wọ̀ kò gbọdọ̀ kọjá kókósẹ̀ wọn ni mọ́ra gbádá o dáńsíkí o àmọ́ gbádá rẹ nìyí àtò ká sí gbáyà àtò ká sókè àtò nàálẹ̀ kò gbọdọ̀ kọjá kókósẹ̀ àbọ̀ wà lùkíńbà wọn ni wọn kò gbọdọ̀ kódà àbí ìyàrá gbé láwà ní onírúdòdòrò láwà ní ó wọ́n kọ́dá kókósẹ̀ rẹ̀ tó bá ti lè kọjá àbẹ̀ ibi tí wọ́n ti gbé e. nípínlẹ̀ wà nípa ìgbẹ́jọ́ tó máa ń nà ẹ́ ó máa ń ní ọ̀pá lẹ́yìn báyìí àbí kò sábúrú mbẹ́. àmẹ́lẹ́mi wa kùtẹ̀ tí ó wà gún lọ́ọ́lẹ̀ ó wọ̀rọ̀ kọ́dá kókósẹ̀ tó bá ti lè kọjá gùlù ti wọ̀. sọ bẹ́ẹ̀ làwọn obìnrin gẹ́gẹ́ ní táfà mú wọn nígbà yìí pé obìnrin gbọ́dọ̀ bo kókósẹ̀ nìkan wọ́n máa ń kínu wọ́n gbọ́dọ̀ kúṣẹ̀ wọn ìyẹn nìyí ìyàpọ̀ ẹnu ń bẹ lórí eléyìí àti ṣàlàyé lè last so aṣọ obìnrin tí ó wọ̀ kíkínu yóò balẹ̀ dẹ́dẹ́dẹ́ ṣé tó bá sùn júdù tí gìgísẹ̀ bá hàn ṣé lẹ́yìn ni ṣé ó nípa lára lórí irun àbí ò nípa lára masala khilafiyya nìyẹn ní lórí irun. وعن أبي يحيى القتات عن مجاهد عن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم على رجل عبد الله بن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم هو من وجارك مريقا وفقده خارجة بني إتن فقزو òun ni ààyè tó ń bẹ láàrin erunkun àbí wrist orí ìbàbí hip ọgọ́bìnrin wọn ní hips ni ẹ̀yìn náà nílẹ̀ <laughs> láàrin ibi sí bí bá pè ní táì nìyẹn alifaxu wọ́n arákùnrin kan nìyí ìtàn rẹ̀ ó sílẹ̀ fọ́tàl ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ní gọ́pì fàkìzẹ́kì. فإن فقد الرجل من عورته النبي صلى الله عليه وسلم bò itan rẹ̀ torí pé itan ọkùnrin lára ìhòhò rẹ̀ ni wọ́n ní ẹgbẹ́ wa mi wọ́n ní alifakdu awrọ̀ itan ìhòhò ni wọ́n ní wàkàlà nasahi laysa bilqawi an-nasahi òun ni. àwọn àdéhùn ní kò wọn وقال البخاري وروي عن ابن عباس وجرح محمد بن جحش صلى الله عليه وسلم الفقر عوره وقال الناس وحاصر النبي صلى الله عليه وسلم عن فقده وحديث أنس أسند البخاري رحمه الله تعالى من عبد الله بن عباس يدعوى اتجاه هذا àti muhammad bin jash fanabi ní alifakdu awrọ abẹ́ẹ̀tì máa mọ̀ tí wọn buhari nìyí òfin taratara gba ẹgbà wá ìwọlé òun náà fi mú wá ní sígátù tẹmurid ìnápè sígátù tẹmurid níbi ẹgbà wá hadith náà pè bẹ́ẹ̀ hadithi tá a fẹ́ gbà wá a ní kọ́ọ́là ó sọ àmì tó sọ nìyẹn sẹ̀mí ìtù mo gbọ́ àbí rọ́wà ó gbà wá àmì tó omi tó gbà wá omi tó gbà lọ́dọ̀ rẹ̀ nìyẹn àwọn tó bá tún sọ yìí pé hílà wọ́n sọ ta ló sọ wọ́n gbólóhùn wọn níbi gbígba hadisi ìmọ̀ jẹ́ kádìsì yẹn lẹ̀ mẹ́pẹ́ ní sígátò tẹ̀mọ̀rìdì yẹn àwọn tó bá tún ní ó ta ti fi hàn pé amẹ́ni ni jásímù náà ń pè léyìn ṣẹ́gàtò jẹ́sìn so ṣẹ́gàtò tẹ̀mírìt nìyí láàárọ̀ ọ̀nà táwọn àfọ́ onímọ̀ àdéhùn náà fi tọ́ka pé àdéhùn fẹ́ sọ yìí ó lẹ́ o. ọ̀rọ̀ ni wọ́n ní wọn náà gbọ́dọ̀ tẹ gan wọn náà ó fi ìlú wọ́n ní wọ́n ní wọ́n nílẹ̀ kan kí ló sọ àní hmm. tani ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ yẹn nìyí sí ha àdìsí náà rìwáyà yìí rẹ́bọ̀ ní tiẹ̀ kò lálàáfíà ni kò lálàáfíà náà ni tẹ̀mírì nìyí wọ́n náà tó sì sọ ẹni tó sì sọ náà sì yìí ọkàn ẹni yẹn náà ò balẹ̀. wọ́n lẹ̀ tọ́lá ní gbogbo lágbádá sọ pé wọ́n ni wọ́n ń lé hmm. wọ́n ní tani so gbogbo wọn ní sìlìkọ́lá máa ń láǹfààní ká mọ ta ni òun làwọn àfa aládé tó ní ok ìlú bá tán pẹ̀lú rúwìyà wọ́n máa lè lo gbólóhùn pàrúwìyà wọ́n ti ń jẹ́ ká mọ̀ pé kìí ṣàdí ìdíyẹ̀ mọ́ gbára lé onímọ̀ Bukhari ṣe ọlọ́run tó ara fi ní wàrúwìyà ní bùn Abbas wọ́n gbà ọdọ̀ Abdullahi bùn Abbas wọ̀jáde àdìmọ̀ Muhammad bin Jash àtàwọn méjèèjì yìí fanabi sallallahu alayhi wa sallam ní alifat àwòrán ànábì ní ìtàn ìròwò ni wàkọ́ọ́lá anas ṣùgbọ́n lọ́dọ̀ anas anas bin malik radiyallahu ta'ala anhu òun ni wàhásàrọ̀ ànábì yìí sallallahu alaihi wasallam ànábì ànábì ṣìtàn rẹ̀ lẹ̀ òun tó anas gbà wà nù tìrẹsì ẹgbẹ́ wa ti anas jazmu nìyẹn àbí ẹgbẹ́ wa ti ti ibn abbas eh, jarahadu àti eh, muhammad ibn dash títí wọn ní tẹmọríkì ni so ó ní imam bukhari sọ yìí pé wà hadithu anas asnad tabanika wò pé ìwo ní sanadu rẹ ló kún ló kọnẹtì dáadáa hadith anas ni wà hadithu jarahad ṣùgbọ́n àdìsí jarahad tó sọ pé alifásílù àwòrán eléyìí ni aha wa kù èyí ń jẹ́ kíyàn wà láàrin gbùngbùn àtẹ yóò kọ́ra jù nínú ẹ̀sìn láàfin ìrìn pé káàfin ní lọ jẹ́ pé ìyapa iná wọn àfà òfin nínú wa kó sínú tó dé wọ̀. lédè kan ìtàn ọkùnrin ṣé ìhòòhò nàbí kì í ṣe ìhòòhò wọ́n sára ìtìfàkíyà lọ́dọ̀ àwọn àfà ìtàn là ń sọ ẹ̀ tá a máa ń pè ní àwòrán tó mọ̀ káfáfà kìí ṣe ntẹnu àwọn ọmọ kò ní lórí èmi pé ọkọkùnrin kó wo ìtàn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kọkùnrin kó sì tàn án lẹ̀ bẹ́ẹ̀ méjì máa ń wálé lálùwàlá yóò fa gbogbo jàlàbí àsókè báyìí ẹ̀ máa rí tàn rẹ̀ yóò lọ bẹ́ẹ̀ àbí òbọ̀ bẹ́ẹ̀ ẹnà onímọ̀ kò lórí ìdájọ́ ìtàn ṣé àwòrán ni ìwòwò ni àbí kìí àmọ́ èyí tó lékè tọkàn tèmi náà sì balẹ̀ lé lórí òun náà ni pé alifakro àwòrán ìtàn ìhòòhò ni àìsílẹ̀ sókè àìsí ìtàn lẹ̀. ṣèkàlùbáni rahimahullahu ta'ala nínú irwa ìgbàlẹ̀ wọ́n afárá dìtún láwọn àwọn nǹkan míì tí wọ́n sáwọn alimami Bukhari rahimahullahu ta'ala ìmọ̀ràn sí àwọn onímọ̀ ẹgbẹ́ wọn tó wá lẹ́yìn wọn ǹjẹ́ mi rí wáyà ìmọ̀ràn sí wọn so àwọn náà fi nílẹ̀ wípé alifakhu àwọ̀rọ̀ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ pé ìtàn ìhòòhò ìhòòhò tọkùnrin gbọ́dọ̀ bọ̀ òun náà ni torí ẹ̀ káwá padà sínú fíkì rẹ̀ títù rẹ̀ ní pé ká mọ̀ wípé ìtàn ọkùnrin lára tá a mọ̀ bò tá a rí fi hàn ara wa àyàfi fún ìyàwó wa nìkan òun nìkan wọn bẹ̀. lẹ́yìn dúró lọ́jọ́ ìlà ọ̀rọ̀ ti lọ bùn ọkùnrin kì í wo ìwo ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lára tó lè wò lára ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ìtàn rẹ̀ dẹ̀tù. tàbá ti gbèsè làákàyè lórí tọ́ ó rí i pé bí ọkùnrin ẹgbẹ́ rẹ bá ṣe ń kaṣọ rẹ̀ sókè sí òun ni làákàyè rẹ yóò máa tẹ̀lé wọnú ilé lọ ẹgbọ́n mi yé tó bá ka bó ṣe ń ka òun náà ṣe ń wò ó ṣe ń wò ó làákàyè ti ń sọ fún ẹbí tó ń bẹ lọ níta ẹgbẹ́ fẹ́ wọ̀ ó ṣeé sì ní orí ìsìnmọ́ pé màá padà rí o kì í ṣe ẹni tó ń wo tán ẹni bá ti ń wo tán ẹ eh, eh, yóò wo ìtàn yes tí ẹ bá ti wo ìtàn yóò wo ìtàn mélòó ló wá tóbi ní tó lọ torí ẹ má wò tán kó má bàa wo ìtàn láti ní máa rí ìdókòwò so kí ẹ náà jẹ́kọ̀ọ́ fún wa gbogbo bí tó bá ti fẹ́ lọ ẹ má wọṣọ pépé má wọṣọ tìǹbù jàlábí àná tọ̀pọ̀lọpọ̀ wa lọ́wọ́ àti jàlábí àwa wọ ẹ̀ ẹ̀ kí ló ń kílẹ̀ mọ́ wọ̀ yẹn náà ẹ́ boxers boxers ẹ́ or plays or short knickers wọ́n ti máa ń wọ́n náà ṣe ń sọ̀rùn ǹjẹ́ náà wà wò sábẹ́ jàlábíyà nìyí mẹ́nìtì ló lè ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ máa fi máa ń jókòó níjọ́ ìdúmọ́ à nígbà tí mo bá ń ṣe kútúbà lọ́wọ́. Ah. so òun ni ká jókòó ká kó itan ká kó ẹsẹ̀ ìgbà yìí ẹgbà ẹyìn gbẹdẹ nínú lójúkú lẹ́yìn. nísìnyí ká jókòó àti ṣìkìbá kí ẹsẹ̀ ká wọ mọ́ ìdí chocolate ká wọ ẹsẹ̀ mọ́ ìdí bàbá yìí jókòó fún ìzáàkùn lọ́sàn-án ànábì kọ̀ fún wa ká mọ̀ ìjókòó bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ká máa jókòó rẹ̀ ó fẹ́ jọ irú bẹ́ẹ̀ náà jókòó ẹjọ́ bẹ́ẹ̀ tí wọ́n fi kẹ́tọ́ rẹ̀ ó fẹ́ jọba àwọn ìbẹ̀rẹ̀ pé so àwọn afáàmì wọn mú tààlì ìlú wa ṣé tó fi kọ́ fún wa ní wípé ẹ mọ̀ àwọn máa ìzáàrù ìró àti ìpìlẹ̀ làwọn máa ń wọ̀ ẹni máa ròdò tó bá ti ṣe bẹ́ẹ̀ nìyí ìtàn rẹ̀ àwọn yóò máa rí ìtàn rẹ̀ ìtàn rẹ̀ yóò sílẹ̀ àbí so àlùkò àwọn sì ní àwọn sì ti pín àti ní ṣòkòtò àti ní kíni torí èèyàn bá jókòó bẹ́ẹ̀ èèyàn lè sọ fún bóyá ẹni ẹ̀ jókòó tí tó jẹ́ wọ̀ tó gbàtẹ́ pé ìlà rẹ̀ òun náà ni kí wòwò kó má sílẹ̀ so ẹni tó bá jókòó bá ń mì tó wọ trọ́sà òun lè sọ pé ẹni ń ṣe tó kù díẹ̀ káàkiri nítorí àmọ́ tó bá lè avoid ẹ̀ òun náà dà so a mọ̀ mọ̀ pé ìtàn àìsìtàn wa lẹ̀ tó bá wá níbẹ̀ ṣáà lè kírun ká ṣìtàn lẹ̀ lórí inú tá a bá ti gbà pé àlùfáà kò ọ̀rọ̀ là mo gbàgbé ìta àfi ń mọ irun tọ́lọ́wọ́n gbà àti irun tọ́lọ́wọ́n ò ní gbà mo sọ fún wa the fact be عند فوات شرط عند فوات شرط أو عند وجود كني عند وجود مانع tá a bá ti rí ìkan náà mọ́jẹ̀mú irun níbi irun tíyàn kí irun lálàáfíà àyàfi tíyàn bá ní àwùjáde pé fẹsẹ̀ wálẹ̀ bí ẹni tí òun kò láṣọ tó léwọ̀ rárá ẹ́ fọlọ́mọdé aṣèrin tí wọ́n gbaṣọ lára rẹ̀ àsìkò ń sì tó gbọ́dọ̀ ló ti wá ṣe yóò kí náà ni kò bá jẹ́ pátá kódà kó jẹ́ wòwò pọ́nbélé ọmọlúwàbí yóò ṣe yóò kí bẹ́ẹ̀ náà nù. so tí ò bá síbẹ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kínú bẹ́ẹ̀ ṣókìlẹ̀ so torí ẹ̀ a gbọ́dọ̀ bo ìhòòhò wa lórí irun èyí bí màmá wáyé pé ẹni tó ń kírun bẹ́ẹ̀ fún gbàtí ó jókòó ní ṣàtáyà ìtàn rẹ̀ ìdájì tán ó ṣe ilẹ̀ kò nínú ni kò nínú ni ọwọ́ àti ṣàrùt àbí ṣàrùt nǹkan ti lọ àwòrán òògùn wọ́n sì ní ká bọ àwòrán lórí ìlú lára mọ́jẹ̀mú ìrún ìwé òsìkó ó ti lọ lọ́nu ẹni ha díẹ̀ náà ló kàn á sílẹ̀ o díẹ̀ náà ni o díẹ̀ náà ni o díẹ̀ ò náà fún ẹ láàyè kó o lè sílẹ̀ torí ẹ̀ àgbọ̀dọ̀ sọ dáadáa ti ẹdí àwọn múra dáadáa gbogbo àwọn aṣọ táwọn ará àwọn aṣọ gbàlórí táwọn ará lé ní ẹlẹ́mí wọn ránṣọ aṣọ gidi ló wọ̀ fá ṣé ló wà ní ṣòkòtò òun yóò wá dàbí ti á dàbí pẹ́ńsù yóò wà nílẹ̀ pé tó bá jókòó báyìí tipátipá ni yóò fi gbo orúnkún rẹ̀ ẹlẹ́mí náà tó lóun náà rán ní sùsáàk òun rán ní sùsáàk tó tún wá kínrín tó bá jókòó pẹ́rẹ́ orí tán yóò mọ̀ sílẹ̀ tó bá ránṣọ ẹgbẹ́sọ yín tó mọ mí ní ẹnu àbáṣàlá àmọ́ kó tiẹ̀ kó free kó free bẹ́lẹ̀ ni ó bá pọ̀ṣọ báyìí wàhálà ní kí dábọ́ gbìdọ́ fúnlé ìyẹn náà sì ni ó ta ko mọ́jẹ̀mú ìmúra yálà ọkùnrin àbóbìnrin àyẹ̀wò tó bá táyì ṣòkòtò ni àbí àbí ẹ̀rù àyẹ̀wò tó bá táyì yóò ẹlẹ́nu ọ̀fìlẹ́ lọ́nu wọ ṣòkòtò ní ìgbọ́rí bó ṣe ń gbó láìpẹ́ yìí lójúkòtò wọn fi ah láìlọ́nà òṣùkòtò báwo ṣé ó lóran fún rẹ ni àbí wọn bá ogun subhanallah gbogbo yẹn nìyí ó tako ó tako ẹ̀sìn ká ṣàkíyèsí àárín yẹn. وعن أنس بن مالك رضي الله تعالى عن أن رسول الله صلى الله عليه وسلم غزا خيبر فصلينا عندها صلاة الغداة بغلط بغلط فركب النبي صلى الله عليه وسلم وركب أبو طلحة وعن ربيف وأبي طلحة فعجر النبي صلى الله عليه وسلم في زفاق خيبر وإن ركبتي أتمس فخذ نبي الله صلى الله عليه وسلم ثم حفر الإزار عن فخذه حتى إني أنظر إلى بياد فخذ نبي صلى الله عليه وسلم فلما دخل القرية قال الله أكبر خربت خيبر وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم هذا بقى نبيري 1 2 3 4 5 6 number 1 Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Àmọ́ àǹtí. Àbá rẹ̀ tó. Ṣèbí mi ni pé ṣé àwọn ìṣẹ̀ tó máa yẹ pé kàfàrà wà fún un tàbí àwọn fún un tàbí ààrẹ. Àbí ìyálẹ̀ kejì. Ṣé ẹnu fún abẹ́ ẹnu fún fún àwọn láti ọlọ́run fún ànágbé tó ẹ̀yọ̀ kan lè sọ fún wa ẹ̀ sọ ọmọ ẹ̀yìn ẹ̀yà wọ́n lè ní floor. It's Hindu náà alhamdulilah wa salatu wa salam ala rasulillah àlórí ìbéèrè àkọ́kọ́ òun ni àwọn kàbáyòrò ṣé àwọn ẹ̀ṣẹ̀ tó bá ní kàfárọ̀ ṣe lára kàbáyòrò ni nígbà tó ní kàfárọ̀ òun náà ní ìtanràn tó ti yé bíi bí àpẹẹrẹ àìmọ́mọ́ náà pààyàn èyí oníkàfàrà ìfi ẹ̀yà kan nínú ẹ̀yà ara ìyàwó rẹ̀ tó fi wé kan nínú ẹ̀yà ara obìnrin tí yóò lè tí ò lè fẹ́ ní títí adùn tọ́jọ́ nílá. so àní ṣókí ẹ̀ṣẹ̀ tó bá ti ní kàfàrà nínú kẹ̀gbẹ́rọ̀ ni torí pé lára kíláàsì pé kàfárọ̀ ìjìyà ni so tàrífù kẹ̀bírọ̀ léyìí tó lékè náà rọ nímọ̀ ní wípé ẹ̀ṣẹ̀ tó bá ti ní hàtì àbó ní òkúba ó ní òǹdíwọ̀n ìjìyà nínú nínú ẹ̀sìn ìsìláàmù ẹ̀ṣẹ̀ ní kẹ̀bírọ̀ ni so irú àwọn ẹ̀ṣẹ̀ tó ní kàfárà yẹn lára àwọn kàbáyé náà ni chocolate tó ní òǹdíwọ̀n ìjìyà ọ̀rẹ́ ló gba àwọn ọjọ́ mẹ́ta oúnjẹ ìyà ni ẹ̀mí ó sì gba àwọn oṣù méjìlélá wọn bá ń kọ́ gbé òun náà ń jẹ ìyà ni méjèèjì kàfàrà náà ní méjèèjì ìbéèrè ẹlẹ́kejì nípa ọlátọ́lọ́wọ́n fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlá rẹ̀ pọ̀ kìí ṣe márùn anábì kan sọ pé ẹ̀rọ fífi hamsan òun ọlọ́run fún òun ní márùn tó túmọ̀ sí pé ìjọ ọlọ́run fún pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé àwọn ọ̀sán mi ń bẹ tọ́lọ́run fún anábì sàlọ́lá tó sínú márùn yẹn. ka àwọn ọlọ́run òun ka táàtì àwọn jù bẹ́ẹ̀ lọ nínú àwọn alayhi wa sallam àbáyé mo hadith yẹn àwọn tó nùsọ̀rọ̀ tó bọ̀ rẹ̀ ọlọ́run fún òun ní ó pin ìbẹ̀rù òun sẹ́mi àwọn ọ̀tọ̀ òun mọ̀ sí ìrọ̀tọ̀ ṣahar ní dèédé ìrìn àjò oṣù kan torí ẹni pé ibi tí wọ́n fẹ́ fún wọn nìde tán bá dìnnà sásìnà bíi ní dèédé ìrìn àjò tí ó gbà wọn ní ṣùgbọ́n tó dọ́dọ̀ ẹ̀ ni wọ́n ti mọ bẹ̀rù ẹ̀ tó bá yẹ pé ìrìn tí yóò ń láti báyìí dé tútù bẹ́ńdì níwájú gẹ̀hẹ́n lọ́nà làwùsá lọ́hùn yóò gbà lóṣù kan àti bí làlẹ́ àti máa bẹ̀rù anábì sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ní bọ̀ ilẹ̀ ti yẹ al-ghanaim ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ fún òun al-ghanaim ìjagun tó kó ọrọ̀ ìjagun tọrọ ọlọ́run bá fún anábì sallallahu alaihi wasallam àwọn ànábì tó wá síwájú rẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́run ò lè fáwọn táwọn bá dagun fún ọ̀rọ̀ wọn á kó lẹ̀ wọn á dìbò wọn á dáná sun wọn á dẹ́pin ó di mélòó ó di méjì ẹlẹ́kẹta wọ́n dín ìlànà àrùn mùsùlùmí àtọ̀kọ́ rọ̀ ọlọ́run bá fi ilẹ̀ ilẹ̀ ó filẹ̀ ṣe ààyè mara fanabi sallallahu alaihi wasallam omi tayamum àti ó tilẹ̀ sí ààyè mọ́ṣáláṣí láti mọ́kìnì. ìpínlẹ̀ gbogbo ilẹ̀ pátá ni mọ́sọ́là àyàfi ibi tí ọlọ́run bá yọ kúrò ọlọ́run sì yọ ààyè ilé ìràkúnmí ààyè kírun níbi ọgbà ìràkúnmí ààyè kírun bẹ́ẹ̀ ẹ̀gbin àtàn ààyè kírun bẹ́ẹ̀ so ìdọ́lọ́run yọ kúrò ààyè yọ kúrò ìwé yòókù mọ́sọ́là ni kò sí tààfin ìfúdíbalẹ̀ tí ó clear mọ́ṣíláṣí níta padà wá sọ ní mọ́ṣíláṣí ní eléyìí padà wá nídàájọ́ ibi tá a ti mọ kírun gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ nìyẹn kò túmọ̀ sí pé bò ní àlè kírun bẹ́ẹ̀ bí sáfífá fún mọ́ṣíláṣí tó dé express tó débi réèlì yẹn á mọ kírun lọ kò ní di pé ah, ẹja fọbẹ̀ náà kíní kan wọ́n ti tẹmọ́lẹ̀ hmm, tá a bá ti rẹ́gbin láàrẹ́gbin tá a ti rẹ́gbin láàrẹ́gbin ó di mélòó hmm? uh-uh. mẹ́rin ni mẹ́rin àgé alákọ̀ọ́kọ́ pikin dàrí tádóbà hàn tó yẹ tábà fi ẹ̀ka hàn sí ìsìn mágbó ó di mélòó ẹ̀mọ́ ní méjì alákọ̀ọ́kọ́ ìbẹ̀rù ìkejì mo ṣe kàmú ní ẹ̀ṣẹ̀ kàmú mi o alákọ̀ọ́kọ́ ìbẹ̀rù ọ̀rọ̀ ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ogun ẹlẹ́kẹta gbogbo ilẹ̀ mọ́tíláṣí ìgbìlẹ̀ ìmọ́ra ẹ̀yámọ́mù ẹlẹ́kẹrin gbogbo ilẹ̀ alẹ́kẹ́rin lórí ilẹ̀ àbí ẹlẹ́karùn ọlọ́run fanabi sàlọ́lá àṣẹ ànábì gbẹ̀yìn tí gbogbo ayé kódà ó sọ yìí gbogbo ìdìnnà máa àmìyáhùn ọ̀hún sàpùlì ó ti láwọn anábì tó wáṣíwájú òun ọlọ́run ọ̀rọ̀ wọn sí gbogbo ayé ó lè kan ọlọ́run náà sí àlùjọ̀nú gbogbo ìran àjọ ní gbogbo ìran ọmọ ènìyàn Muhammad sallallahu alaihi wa sallam òun náà lọ́jíṣẹ́ wọn àwọn kan máa ń rìn ní. sọ àwọn kan náà wà nínú àwọn ìgbà wà míì náà tó jẹ́ bí ọlá kánàdé ara ẹni káwọ́sà márùn-ún tánà ibi sọ̀rọ̀ aláwọ̀ tó sọ pé ọlọ́run fún òun ní nǹkan márùn-ún kò fún ànábì ṣáájú òun márùn-ún yẹn nìyí ìdíkùrù khas nínàlẹ̀ àmùnì ká mú díẹ̀ wá nínú ọ̀pọ̀ àánà máa ń lò bẹ́ẹ̀ ìdí ẹ̀sìn mọ́dà láti àgbáde wọ́n fún mi ní wọ́n fún mi lówó wọn ten thousand owó wọn ṣé gbogbo ẹ̀ ten thousand ni ó fún ẹ nínú owó ẹ̀ ní nígbà tí ẹ bá ní ìyẹn gbogbo tí bá tí bá bu omi kíláàsì omi òkun tí bá bu omi kọ́ọ̀pù tó bá mu kíláàsì ọ̀pá mu ẹ́ àwọn nípa mu omi òkun ṣùgbọ́n kò tó bá débẹ̀ ànígbókun bẹ̀ mọ́ ẹ́ ẹ ti mu omi òkun kò tán bẹ́ẹ̀ ẹ́ gbẹgbẹ́ ti díẹ̀ nínú ọ̀pọ̀ òun nìyẹn mo mu omi òkun mo mu omi òkun ò túmọ̀ sí pé àwọn àdébẹ̀ àlébùkún bẹ́ẹ̀ mọ̀ omi òkú sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ó kí lásán o àwọn kan tí ó ba ìrìnnà jẹ́ pé tí àwọn ìjọba kan bá kọjá tó kọjá iwájú ẹni tó ń kírun bánàbí sàlọ́lá àwọn àfìkà fún wa ajá dúdú omi ó ti bàlágà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, kí ni náà náà ló ti bàlágà kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ajá dúdú àti obìnrin ti bàlágà àwọn nǹkan ẹ̀ ṣé bànújẹ́ àbí òbànújẹ́ nítàdí ìyẹn ti wá ní tó bànújẹ́ sórí fáàrùn tó lè rí pé yàtọ̀ tọ̀tọ̀ ó ti dé ti dé nù. àmọ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ yẹn ìyàtọ̀ ní gbẹlọ́dọ̀ àwọn àfáà pé ṣé bíbàjẹ́ yẹn nìyí bíbàjẹ́ ìrùn bàjẹ́ yányán ni àbí ládàánú ó dínkù. bákan méjì náà làwọn àfáà fi lò àwọn kan wò níbo yìí pé ó bàjẹ́ pátápátá ìrún ti bàjẹ́ ìrún onírun náà lára bá mú kún ẹ̀rí òní pé débi pé bẹ́ẹ̀ bá ń kí n lọ tẹ́lẹ̀ tó fẹ́ gba wájú yìí láàrin èsì sútúrà mi ànábi là bọ̀ ọ̀gbà bẹ́ẹ̀ kan wá gbìyànjú àti bẹ́ẹ̀ kọjá ànábi ní kíni kàṣẹ́ ká tó gbàjà tẹ́lẹ̀ kan tí ìbá ń jẹ́ ni ó làbọ̀rọ̀ báyà jà lè lórí lára àwọn àlàyé àwọn àfáàní àwọn míì tí wọ́n ní kò bàjẹ́ wọ́n rò pé kò bàjẹ́ kò sí kánádé kan sọ fún wa ní wípé ládàárín yóò mọ dínkù torí kéde ṣòro òun làwọn kìíní kéde ṣe pé bóyá pé àwọn orígun òun náà gbé jù lẹ̀ pọ̀tùpọ̀ èyí tí mi mú tí mo sì máa ń sọ òun ni pé àwọn ọkọ wọn yẹn ni wọ́n ba ìrún jẹ́ pàápàá jùlọ nǹkan tánàbí sàlọ́lá sàlá tó dìde darúpọ̀ wọn bá àwọn jẹ́ àmọ́ ní tí yóò bá tó bẹ́ẹ̀ ní tí yóò tó bẹ́ẹ̀ àwọn lẹ́yìn ilé wọn bá ìmọ̀jẹ́ ládàá ní ilé ìdẹ́kù bí kọ́mọ kékeré tó rákò níwájú èèyàn àwọn ọmọ kékeré tí bàlá obìnrin tó ti bàlágà tó rákò kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì sọ bí wọn bá yẹ kó sọ pé olóńgbò tó kọjá ànábì ò dárúkọ olóńgbò àwọn dárúkọ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn eléyìí ni wọ́n mọ dẹnu kù àmọ́ ìtọ́nà bíi dárúkọ ni àwọn eléyìí ó ba ìrẹ́nu jẹ́ wallahu alam number two. Amadebe, Amadebe Adesin, àmọ́ ìṣòro yín lára àwọn ẹ̀rí àwọn tó ń ní pé kì í ṣe ìwò náà nìyẹn ẹ̀rí yẹn ó gbé méjèèjì ẹ̀rí yẹn ó gbé méjèèjì nígbà tí anábì sallallahu alaihi wasallam ní ilé abákùrù wọlé anábì òbó tán àbí ẹmọrù wọlé òbó tán Usman wọlé anábì wà bó tán ẹ̀rí yẹn pé kì í ṣe òwò àbí ṣe àṣìṣe àti ìṣe àwọn tó wájà lórí ẹ̀rọ pé àdìsí yẹn gan àwọn méjèèjì náà ni wọ́n lè lò táwa lò nílò pé àdìsí yẹn túmọ̀ sí pé ìtàn kì í ṣe ìhòòhò wáyé fẹ́ràn bí fi wá bò fún òṣùwọ̀n táwa lò ókè ń lọ. ti ju mo ń bọ̀ ẹ wáyé tó lè ti ju ṣé òòrùn náà ti sùn Issue, what advantage you? Gbogbo ìlànà fún ẹ̀ fáńtẹ́ fi ṣàlàyé. Hadith yẹn ni kò ṣeé lò fún kìíní kejì. Lókè ẹ̀sìn. But àwọn tí mò ń rò mọ̀ sọ yìí pé dáàdì sì ń sọ ọ̀dọ̀ pé kì í ṣe kì í ṣe wájibù kí yẹn gbó ìhòòhò. Àmọ́ ìṣẹ̀bá mustahabu alábìṣe tó jẹ́ sunnah.

ẹ̀yin ẹ̀kọ́ náà lábẹ́ ok ẹ̀ ń bèrè sí ní àná ok ok ok ẹ̀yin tó ta náà ni tó ta máa wọ̀ náà tá bá ń bẹ pẹ̀lú àwọn ọmọ wa ká máa wọ ohun tí yóò ṣó ìtàn wa. tóbi ká bo ìtàn fáwọn ọmọ yẹn ló fi hàn lọ́kàn balẹ̀ ìdìbò tí yẹn bá ti ń wo ìtàn ó sún kí yẹn padà rí ìtàn ìtàn ni nígbà bá ti rí báyìí ẹni tó rí kò nígbàgbé láéláé ọpọlọ mọ lọbẹ tó ká bu ìtàn wọn bá ṣe ìtàn wálẹ ọ̀rọ̀ nìyí. Number three. Thank you ìmáàmù tí ṣòkòtò rẹ̀ kọjá kókó tẹ̀ ṣá lè kírun lẹ́yìn ẹ̀ a lè kírun lẹ́yìn ẹ̀ torí bó ṣe kọjá kódà kó wọlé kódà sí pé ó ti fi ṣiṣẹ́ lọ́mà a lè kírun lẹ́yìn ẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kan alákọ̀ọ́kọ́ kódà sí pé ìlú máàmù bẹ́ẹ̀ ṣòkòtò yẹn nìyí àwọ̀ orí ààrẹ gbìn bẹ́ẹ̀ ààrí ẹ̀gbìn ó wọlé àtúnwárí etí rẹ̀ ìgbẹ́lélé yìí àmì tó nìyí á sọ fún òun gan. àmọ́ tá a bá rí ẹ̀gbìn ìdánpìlẹ̀ gbìn ẹ̀gbìn ṣe kí àkíyàn zoom ẹ̀gbìn nínú ẹ̀sìn Islam tá a pè ní Nàìjíríà sọ àkíyàn zoom pé mo lérò pé ẹ̀gbìn wà ń bẹ àyínú ni níyàn máa ń rí ní kéje nǹkan tó pamọ́ ó lè jẹ́ tọ̀ ó lè jẹ́ gbẹ dámú haidi dámú lefas tá a bá rí kan nínú ẹ̀ nìyí a lè fọṣọ ẹ̀ kínu a sì lè kínu lẹ́yìn ẹni tó fẹ́ fọṣọ bẹ́ẹ̀ kínu àmọ́ tàbá ti wá rí ìjára ni pé mọ́mọ́ fi ṣòkò tó wọlé mọ́fàṣọ wọlé tó fi ìrònà wọn kírun lẹ́yìn níta tó fi mọ́mọ́ bẹ́ẹ̀ pẹ̀lú tó ń ṣe ẹ̀rí á sọ pé lẹ́sẹ̀ rẹ̀ so ahlus sunnah wal jamaa nínú ìṣúlọ alùsùnà ni pé nùsọ́lì wàrà à kulli ìmọ̀rin fáàjìrin fáàfik ìmáàmù tó bá jẹ́ pòkì àmọ́ kínú lẹ́yìn ẹ̀ ó jẹ́ dásí pé ìmáàmù dáwọ́là òun nìyẹn rí fáàfin lọ́pọ̀lọpọ̀ àmọ́ kò yọ kúrò báàlẹ̀ kínú lẹ́yìn ìmáàmù náà ó jẹ́ ìmáàmù àdúgbò ìmáàmù mùsùlùmí ìmáàmù yìí mùsùlùmí ọmọ tí kílẹ̀ ń wò tẹ́ fi yàn án ẹ bá ti yóò di ìmọ̀mù iná o ṣòwòtò ìmọ̀mù kọta kókó sẹ̀ àbí ìmọ̀mù máa ń di máa obìnrin káàkiri ìmọ̀mù iná nù bẹ́ẹ̀ lẹ́jà yẹn ẹ̀yàn ẹ̀hẹ́n ẹ̀ mọ̀ kí lẹ́yìn náà rí tọ́ àmọ́ kò pọn dandan torí pé ìjọba ò fọ́ọ̀sì wa pé a gbọ́dọ̀ kírun lẹ́yìn ìmọ̀mù kan tó bá rí bẹ́ẹ̀ aláǹfààní láti gbé irun tiwa náà sáà káwá ìmọ̀mù tí a lẹ́yìn tọ́kàn wa yóò ti balẹ̀ lé ìrun tá a bá kí lórí ṣókè náà next question. ìbéèrè wáyé nípa àwọn tó máa ń ṣe àlùwàlá máa rẹ fọ apá wọn á fọ délì báyìí wọn àlálùwàlá ìrètí lẹ́yìn omi àlẹ wọn àlálùwàlá àlálùwàlá wọn ta kwaya alukur'an one tíù òní kí wọ́n tako súnà nàbí sallallahu alaihi wasallam. ìyá yóò rẹ̀ gbé náà àwọn olùkọ́ tó ṣe sọ̀lá fàṣílò ìjọ ha fún wà ìdíyà fún ilẹ̀ ìmọ̀ràn àti àyètò ọwọ́ yáàdì yáàdì yáàdì yáàdì ẹ̀dín ló parí sí. sòrí ìlà ìwọ́n ti gbé ẹ̀fẹ́ kàtẹ́nì àmọ́ wá ti ráì wá gbé láti bí ẹni tó gbé láti bí tó gbé débí àtẹni tó gbé láti bí tó gbé débí tẹ̀sán náà jọ ni wọn wọ́n ń ṣeré lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni dáadáa mi tẹ́tẹ́ ìmọ̀ wò ni pé bàtà àti fọlá lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta ṣòro káwọn kan gbé láti ibà yìí àárá èyí tá a fọ lákọ̀ọ́kọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta yẹn nìbí tá a fọ níbẹ̀rẹ̀ súnà nìdájọ́ yẹn bá a bá ṣe alálùwàlà. alhamdulilayi.

kó fi ṣàmójúkúrò fún wọn àmọ́ wọn ò nílẹ̀ làwọn sọ so irú àpẹẹrẹ míì tó tún lè clear òun lẹ́yìn tí ò kírun láti twenty years tí ó sì mọ̀ pé ìjìyà wà lórí ẹ̀ ìjìyà ń bẹ lórí ẹ̀ tó bá ti gbẹ pọ́nrán yẹn nínú ìjìyà ń bẹ kí ni wàá ṣe kí láti tó fẹ́ ṣe á ní ó kí náà ni ìrún twenty years òun náà sì ń tọrọ ẹ̀mí lógún àbí ẹ̀hẹ́n so ẹgbẹ́ tó kù fún kérò láyé ó sì lè di fifty at least ó yẹ twenty kó lọ sí fifty ó kù thirty fúnra ẹgbẹ́ tó kù tó lò láyé kò ju one year lọ yóò kírun twenty years ni àìjẹ́bẹ̀ yóò gbé gbèsè lọ́rùn báwo sọ fún náà tẹ̀sán pé ẹni yẹn yóò dá padà torí àárí ẹ̀ níbi tí sọ pé kò lè dá padà gbèsè ni wọ́n rọ̀ mọ́sán náà last question. Number six. Number clear. Five. Okay, okay, okay. Now. Only. Here you go. Okay. Now. lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ẹni tí ó mí siraka kan lẹ́yìn imam ó lè fẹ́ kí irun lóko mẹ́rin ìmọ̀mù wa kí mẹ́rin pé títí ẹ ti pé mẹ́ta ìmọ̀mù jókòó ṣàtáyà òun náà jókòó ṣàtáyà ṣe àtáyà tóun ó ṣe yẹn nìyí ṣó máa mú aṣọ láàtò wa àbí òní mu wa ń bẹ lórí rẹ̀ náà kú sọ́nà méjì. kò ní pé èyí tí mọ̀mù bá ń ṣe láàmú bá ìmọ̀mù ṣe lókun bàtà bá wà lẹ́yìn ìmọ̀mù èyí ò lè lófin ní lọ́kàn balẹ̀ ṣùkúlẹ̀ ó túmọ̀ pé tí mọ̀mù bá wà lórí pé àtáyá tó ń ṣe torí pé àtáyá tá a fi sálámọ̀ ó kún ju àtáyá tààrin lọ èyí tí mọ̀mù wá jókòó tí ó fi sálámọ̀ ni àwọn òsì ní sálámọ̀ àmọ́ àwọn ní ó jókòó pẹ̀lú ìmọ̀mù tó bá rí bẹ́ẹ̀ ìdí mọ́ mo ṣe rẹ̀ làwọn náà ṣe a ṣe tẹ̀híyà a ṣe àṣàlátù a ṣe al-isti'adha min al-arba a ṣe a lè ṣe dùwà nǹkan mẹ́rin yẹn làwọn ṣe níbi àtàyà tá a ti mọ́sálámà lẹ́ẹ̀kan sí tẹ̀híyà àṣàlátù al-isti'adha then àdùwà. kẹmẹ́rin tá a máa ń ṣe lèrè tẹ̀sílẹ̀ bó lẹ́yìn pé àdúrà yẹn nìyí ìyẹn lè máa ṣe súnà ni àmọ́ àwọn mẹ́rin tá a sọ yìí ètò lékè ni pé ọ̀ràn yàn ni wọ́n sókè so èyí tí mo bá ipò tí mo bá wà lábàámọ̀ mo wà àmọ́ sálámà làwọn ò ní bá máa mọ̀ sálámà tó bá ti sálámà ó lè dé láti lè kọ́pìlì tiwa ìyẹn lọ̀rọ̀ tó súnmọ́ òdodo ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òní ẹ pé ẹnìyẹn gbọ́dọ̀ fún ẹgbẹ́ òun náà máa fún èmi sì ti fún sálábọ sí ẹ̀yin gan lẹ́yìn gbọ́bẹ̀rẹ̀ yìí nígbà ń sọ ni wípé ṣẹ́gbẹ́ ẹni yẹ kí mẹ́ta lẹ́yìn ìmọ̀ wọn ò sọ nípa ẹni tó fẹ́ san padà o nígbà ń sọ ni pé gbàtí màmú fẹ́ sálámọ̀ yẹn ṣẹ́gbẹ́ àwọn náà máa jókòó àbí àtàyàtà máa ṣe yẹn tó máa ní sọ̀rọ̀ àti ìbọ̀rẹ̀ níyà tó ń béèrè lé ẹ̀yìn. ìbéèrè tí yín nìyẹn ẹ̀yìn wá mú nọ́mbà yìí sí. nọ́mbà yìí eight ẹ mú nọ́mbà eight ok ẹlẹ́kìnrin ní bóòlù àti máa ń gbé kábàárà lórí ìlú ọmọ méjì ni ká gbé kí ní ìgbà yìí ó ṣe dédé etí àbí kó wà ní dédé èjìká àbí kó wà láàrin méjì. Wọ́n ti báyìí, wọ́n ti báyìí. Àìníkà fún mi. Ẹ mú bọ̀, ṣàìníkà fún mi. Ẹni náà ṣe àyìn. Àwọn tẹ̀blígì ni nígbà tí wọ́n mú nǹkan dání. sòsún náà òun ni kó débi dèdè èjìká àbí etí àbá àánú méjì súnà ni bí ẹ bá ṣe báyìí kò ṣe súnà àmọ́ nínú ṣúklẹ̀ àríwá kò ah, ṣe báyìí à ah, ò nínú kò báyìí à ah, ò nínú kúrẹ̀ lèmi kúrẹ̀ méjì ti di ẹ̀yẹ lẹ́yìn so àmọ́ rọ́fù ni wọ́n á gbé sókè náà àlẹ́mí ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ lèmi jù báyìí. ó ní èmi àmọ́ ìmọ̀mù rẹ kí lẹ́yìn ẹ̀yìn ìmọ̀mù yóò lẹ́kọ̀ọ́. Tẹ́lẹ̀ lábẹ́yìn ìdígbò nọ́mbà tẹ́lẹ̀ ní wájú ọ̀hún. gbígbọ́wọ́ ẹ̀hẹ́ nam gbígbọ́wọ́ ìkáwọ́ papọ̀ lórí ìrùn ìyẹn ní ìyàpọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn mẹ́rin wò pé hadithi wa hadithi ali radiyallahu ta'ala ni òun mu na súrọ̀ táàtà náà pè ní ìdodo wà lábẹ́rẹ́ rẹ̀ àwọn fáfọ̀ súrọ̀ sọ́rí fáfọ̀ súrọ̀ ìdodo hadithi náà omi mú wa sọ́dúró gẹ́gẹ́ bí àdìsí tí mo àtàtì mọ́ mọ́lẹ́ kí rahman ọlọ́ọ̀tì ara páwọn ànábì ọlọ́run wọ́n á gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì wọ́n á gbé lórí sọ́dúró onígbáyà tó túmọ̀ pé aláǹfààní láàrin bí síbí so kò sí kò sí láìsí níbẹ̀ eléyìí ilé omi tó sọ léyìí náà sábà wá fẹ́ káwọ́ papọ̀ òun mẹ́ta ni kọ́bù àbí méjì sọ́rí a ní pọ́pù pọ́pù lélẹ̀ tẹ́tìrì pọ́pù lélẹ̀ sábù lélẹ̀ tẹ́tìrì èmi ò mélẹ̀ yìí ní ìbọn ẹ̀rọ ìhàlẹ́sẹ̀ rẹ̀ àbùsọ pọ́pù tẹ́tìrì ẹ̀dẹ̀ pé lè ló kọ́ mọ́ àbí ele ló fi eléyìí gbé ẹ̀kọ́ àwọn eléyìí ìlú ọmọ tó gbé yẹwà pé ká lọ di ìgbọn ká lọ di ìgbọn mú ìlú ọmọ tó gbé yẹwà wádìí ní ọmọ àwọn tó máa lé léyìí eléyìí náà wádìí náà ní eléyìí náà fẹ́ mú wọn ìwé tí ẹ bá ṣe báyìí yóò ẹni yẹn ṣe wádìí wádìí ló yí báyìí méjì tani náà nìyẹn ní àlùwádìí wọlé kọ́pù wádìí ló àmọ́ wá dùn báyìí ni kéèmì náà tó ti dẹ́ kọ́bùdù báyìí ni kọ́bùdù kọ́ yẹn lè kọ́bùdù ni wá dùn. so but torí ẹ̀ ló dẹ́gbẹ́ tí yẹn bá ń kẹ́kọ̀ọ́ tí yẹn bá ń kẹ́kọ̀ọ́ a mọ̀ mọ̀ kí ni nǹkan tó lè bàjẹ́ nínú iṣẹ́ kí ni nǹkan tí kò lè ba iṣẹ́ jẹ́ bí ládó bàtẹ̀ dínkù àbí kò ní dínkù á mọ̀ mọ̀ ó làwọn àǹfààní àwọn ìdájọ́ tá a máa ń sọ yẹn ọ̀ràn yẹn ni sunna ni makuru ni haramu ni á mọ̀ dájú ẹ̀ òkè ilé ìta sọ̀rọ̀ yẹn ṣe kí ni dájú ẹ̀ kódà ká gbé wọn sí gbáyà sunna ni ká gbé ọwọ́ sí gbáyà sunna ni kì í ṣe wájú ni táwọn ti wàá sọ yìí pé bá a bá tún ṣe mú un so ẹni tó ṣe báyìí ẹ lè nígò nínú tó ti yé ẹjọ́ ṣe báyìí ẹ lè ní kò ní o kèéfì àdéhùn mọ̀ òun náà ti wá dírun ó ṣàgbélé ọ̀rọ̀ náà nì àbí ẹni tó ti ṣe báyìí ẹ lè ní òní irun kò tó pé káká ọ sí báyà gẹ́gẹ́ fún ẹ̀gbọ́n súnà ni pé yorùbá wá sí bó ṣe yẹ kí yẹn ṣe nìyí kò lè báyìí ìpínlẹ̀ kankan tó jẹ́ ojúlówó ìjọsìn kò lè bàjẹ́ àmọ́ kí yẹn mọ súnà gẹ́gẹ́ bí súnà ṣe wà náà. نعم méjèèjì náà ló wà bẹ́ẹ̀ ni a lè ṣe tọ́rṣọ̀ káyọ kúrò adẹ̀lẹ̀ ti jámẹ́rù káfíkùn nǹkan kan náà lápàdà gẹ̀ẹ́tì ẹ máa wò ó ìwé yìí láyé lè ṣojú wọn irun àsìkò orun sórí náà ó wá dúró báyìí òórùn wá yọ láàárọ̀ ṣẹlóòrùn tó yọ láàárọ̀ yẹn nìyí tó bá ti kó bí aago bíi mẹ́jọ mẹ́sàn-án òórùn yẹn máa gùn gan ju kiri yìí lọ bí òórùn bá ṣe wá ń lọ sókè sí òun ni kò sí kí ní ìtòkùn gan ló sì máa dínkù a máa dínkù a máa dínkù ó máa wá dín déèdì kan tó dájú pé kò ní dín má ìgbà tí ò dín má yẹn nìyí kò dín má bẹ́ẹ̀ ni kò kò padà kò lékún ṣe kó dín dá ìtẹ́lẹ̀ ni ó kàn dúró ni bó ṣe wá dúró yẹn nìyí kò dín kò lé ó wà lójú kan ó ti wà ní gbèrè ìgbà tí òòrùn bá wà ní àtàrí ibi tó ti wá takú yẹn á wà wọ̀n bí àpẹẹrẹ ká ní èdè onímúlà kan báyìí ni ṣíjà kan òun ni báyìí olóyè ìgbà tá a padà tó padà lékún bóyá lékún yẹn zuru ti wọlé àbí ẹ àmọ́ láàrin ibi tó ti lékún àti ibi tí kìnìún ti dúró ìbòjú wà nílẹ̀ dèdè ẹ̀ nìyí tí wọ́n wá di àṣẹ tó wá sílẹ̀ anábì sallallahu alaihi wasallam ní inú àṣírí wọlé nígbà tí ìbòjì gbogbo nǹkan bá ṣe déédéé ara wọn kíní one two tani three pàṣẹ pé three náà ṣe pé three rèé ìbòjì ẹ̀ la nídìí ẹ̀rọ ń gbàgbé alẹ́ ẹ̀ tán lẹ̀ ẹ bá fẹ́ tọkọ ó dé mélòó hmm. a nídìí ìbòjì kìíní tó tó mẹ́rin one two three four àfikún nìyẹn àfikún tó bá dájú pé a fẹ́ yọ kúrò ó nìyí tábà gbé eléyìí dúró àgbèsílì lórí làwọn àlejò ẹjẹ bẹ́ẹ̀ lè pọ̀pọ̀ sójú ra wọn lọ so a lè ṣe tọ́rẹ́kù a lè ṣe eh, jamus èèyàn tó dúró pẹ́pẹ́ ọ̀pá mẹ́fà ẹsẹ̀ bàtà mẹ́fà ni ìgbà tí òòrùn ó yẹ àtàrí ẹsẹ̀ bàtà méjì ló ṣẹ́kù lẹ̀ tá a bá fẹ́ fi àfikún ẹni ẹnì yìí ìbò díẹ̀ tó bá fi pé mẹ́fà as wá fi méjì kún ajé mélòó mẹ́jọ tá a bá fẹ́ ṣe ìyọkúrò tóun bá dúró nígbà tí ìbò díẹ̀ bá fi pé mẹ́fà àwọn ó kà á pé mẹ́fà pọ̀ mélòó ni ẹ́ mẹ́rin torí pé méjì tí ó kún torí pé méjì tó ṣẹ́kù yẹn òun náà ló padà increase tó fi wá di mẹ́fà àáyọ méjì yẹn kúrò yóò kún mélòó padà mẹ́rin àwọn àjẹ́ sí mẹ́rin yẹn kó di mélòó kó di mẹ́fà mẹ́fà ó ti dàrú mọ́ ọ náà lórí ó clear. so méjèèjì náà ló wà lè ṣe tọ́rṣù a lè ṣe jáde sókè persons náà. àwọn èèyàn gbọ́ nǹkan yìí àgbọ̀ nǹkan yìí ju àwọn náà lọ níbi tó bá ti fi fi ọ̀pọ̀lọpọ̀ fún mi ẹni olóòdo ló mọ ohun àsìkò ọ̀run báyẹn ẹni bá ti fẹ́ kí á sílè tó bá fẹ́ mọ àsìkò fi á sì wọlé tó fẹ́ mọ̀ wọ́n o o gbọ́dọ̀ kọ́kọ́ mọ àsìkò zúrì náà táàbà ti mọ zúrì àlè máa sùn torí pé gbogbo ìgbà kọ́ ìgbà míì sẹ́ríkì òdìta ní pé tó ń dín tó ń dín tó ń dín rẹ̀ ó máa dín débi pé ó máa parẹ́ á dín tán táàbà ti wá rí bòjì yẹn mọ́ níta àdìbòjì ní ìgbà yìí mọ́ rárá ló ti so ìgbà yẹn nìyí ìbòjì ti wà ní òórùn ti wà ní orí tíra any slight appearance tó bá fi lè yọ nírí òórùn ti yẹ àtàrí zuri ti wọlé tó túmọ̀ sí pé ìgbà tí òórùn máa yẹ àtàrí ààrí ìbòjì kankan lẹ̀ so kò ní nǹkan tá a fẹ́ fi kún eléyìí sókè ó ti wà normal ní adé ìka mẹ́ta ni lẹ́yìn tó bá dàsìkò wá sírì ìka mẹ́ta náà la nídìí torí pé kò sí bòjì kankan tí òòrùn yẹ̀ lé lórí kò sílẹ̀ sóyè ṣùgbọ́n níbi tí a bá ti rí bòjì nígbà tí òòrùn tó ń dín dín dín dín dín ó wá débi ó wá takú kò dín mọ́ títẹ̀ tó kó dín ó kàn bẹ̀rẹ̀ sí ní kí sí padà ni ibi tó ti dúró yẹn á máàkì á mẹ́jọ ẹ̀ kí ni òdiwọ̀n rẹ̀ tó bá jẹ́ one foot bàtà ẹsẹ̀ kan náà ẹni tí ó sì dúró ta àwọn kìíní yẹn lára ẹ̀ òun nìyí òun ga níbi pé ẹsẹ̀ bàtà mẹ́wàá ni one foot tó wà ńlẹ̀ yẹn á fi kún mẹ́wàá rẹ̀ tó túmọ̀ sí pé a ní ìdí ẹsẹ̀ bàtà mọ́kànlá káfíìnì tó tẹ̀lé wọlé àbí torí pé ìbòjì tó dínkù débí ló padà increase àwọ òun ló wá lọ tó bá ti wá débi gbà yìí ó ti wá débi wá débi dé ó dé ten ṣé ti pé ten kò sí pé ten torí pé ẹyọ kan wà nílẹ̀ àbí àní wọ́n fùtù lẹ̀ wọ́n fùtù yẹn ní mẹ́sàn-án kò ló ní ten adájọ́ pé wọ́n fùtà nílẹ̀ yẹn ní kò sí lára lẹ́ǹtì ẹni yẹn ṣé ó kílẹ̀ ẹ́ ẹgbẹ́ bọ́ọ̀dù wa tó bá ní mẹ́ta àti ṣe náà rí náà ẹ́. òun máa ń ní àmásùkò ẹ̀ kéré lọ́dún bí ọwọ́ ìgbẹ̀yìn ọdún yẹn around October November ló máa ń wá kì í sì pẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó tọ́jú ibi tá a wà ibi tá a wà sí oòrùn kò sí lọ́pọ̀lọpọ̀ gbà níta àná ẹni ní kéwù zàwà kódà ní mọ́tà ní mọ̀dínà gbogbo ń dà ọ̀bá yẹn ó fọ́ọ̀lù sí ìdánpẹ̀ ní àìsèwà so àná ẹni kéwù zàwà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àná rẹ̀ náà last question. Ṣé kò tẹ́ bá ẹjọ́ àǹdá àbẹ̀yà sílẹ̀ kìí ṣe máa fọ́ sí ìdí mọ̀ nígbà láwọn? ẹni ẹni yìí nígbà tí mo bá ti sálámù tó ti dìde ẹ ti sálámù òun máa dìde ń tiẹ̀ amúrákẹ́ ẹ̀tọ́ tó kù wá tó bá ti wá mu wá á jókòó á ṣe complete àtáyá tó ní sẹ̀híyá sọ̀láàtù àlèsì àádá àdùá yóò mú wa wá sálámù. Nípa kí ni? Ẹ àwọn èèyàn ẹ gbọ́dọ̀ sí i ó yẹ kéré àìní. ṣé kí wọ́n béèrè? ẹ. Báyìí.

ìyẹn òjókòó ìyẹn òjókòó torí pé kódà bó ṣe ní gbẹ̀yìn náà tó bá ti ní gbẹ̀yìn ẹni tó tó ti fẹ́ sálámà ẹni bá ti mẹ́rin tó ó sọ̀rọ̀ lórí òun náà tá a bá ti sálámà olóyún la ṣe lọ. kò sí tó ṣàtàlá rẹ méjèèjì gẹ́gẹ́ bí kò sí tó ṣàtàlá torí pé orí irun indó bẹ̀rẹ̀ ẹnu àwọn àwọn tó lágbèrè nu kò sí lórí ìrìn mọ́ lẹ́yìn sálámà ni tàbátíyà bá sì tí sálámà a sì wà lórí ìrìn kọ́ á sọ wípé ẹni tí ó wà lẹ́yìn imam tí ìmọ̀mù fẹ́ sálámà ti tiẹ̀ tó ń wá ṣàtàlẹ́ ìmọ̀mù ni tó sì ní ẹ̀kan tó dà padà tó bá ṣe dùwà wù àdúrà lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tẹ̀sáwù pé bí a tó ń sọ̀rọ̀ là ìkànnì fún mi ẹni ò rí sọ ẹni ò rí sọ ó jìnnà ìkànnì ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀rọ̀ kan bẹ tó lè lọ lórí inú àwọn ọ̀rọ̀ kan bẹ tó lè lọ lórí inú tó ti yé àwọn ẹni ògbọ́n bátìrì yẹn ti zik sílípà ló gbé wa ó ti sáré sáré dákọ̀ sọ àwọn kan ọ̀rọ̀ kan bẹ tó lè lọ lórí inú ṣé nǹkan tó yé ọ̀rọ̀ tá a bá ti ń sọ sí ọlọ́run ó lè lọ lórí inú. sọ̀rọ̀ àdúrà tẹ́ni yẹn ṣe yẹn dé ìmọ̀mù ló ṣàdúrà sí ni alámọ̀rẹ̀ amúnú àlùfúrẹ́lẹ́ bọ́ọ̀lù ṣe àbànújẹ́ tó ti yẹn sìn ẹ ní ọ̀rọ̀ tá a ti lè dájú Allah lórí irun kò sáburú mẹ́ èyí tá a bá dájú ọmọ wa ló ń tẹ́ ẹ bá sí lórí irun kódà bẹ́ẹ̀ èmi ń kírun lọ́wọ́ mo wá no ẹ̀yin kírun lọ́wọ́ ẹ wá sí sorry èmi ò kírun mo sí mo wá ṣe alihamdulilah kílẹ̀ yẹn sọ ẹni ẹ̀mẹ́ lórí o ẹni sọ̀rọ̀ kan tó kó dákọ́ tó yẹ hámúkà lọ èmi lẹ́ ń bá wí àbí ọlọ́run kọ́lẹ̀ ń bá wí èmi lẹ́ ń bá wí èmi lẹ́ ń ṣàdúrà fún na bọ̀tí bá ń sí lórí o wọ́n ṣe alihamdulilah màá ṣàbí nìyí ṣe láti mo bá wí agbórúkọ dákọ̀ ànábì sallallahu alaihi wasallam tálá máa yí àdábìlẹ̀ máa yí àsàlátù lórí ìrun ó lọ gbogbo tábà tí tábà ti lè dájú ẹ̀kọ́ lọ́hùn lórí ìrun kò sábò níbẹ̀ kò bá jẹ́ yóò bá la fi ṣe ọlọ́run la dájú ẹ̀kọ́ torí pé bá a bá fi lárúbáwá ṣe tá a dájú ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa ìrun bàjẹ́ àbí ẹ̀gbọ́n mi mi ò kì sọ̀rọ̀ kò tí sọ̀rọ̀. ẹ bó fi bó fi ṣe pè lórí irun wa ìyẹn lè fi àwọn tó wá láti àgùdà a lè fi àdúà yorùbá ṣàdúà lórí inú kò sí tó takò ẹ̀yẹ lọ̀rọ̀ tó nílẹ̀ torí pé gbogbo tá a bá ti ń dájú pọ̀ ọlọ́run tó dá wa ó lè wáyé lórí inú ẹ dé báyẹn ẹni tó ń kírun tó bá ti dájú ẹ̀kọ́ ọlọ́run ó lè wáyé ẹni tó wa ìyẹn ló ta ìrun jẹ́ kùnúùtù tẹ̀ ń ṣe ọ̀rọ̀ kọ́ ni ẹ́ ọ̀rọ̀ ni nà kùnúùtù àtọ́ àkùnúùtù ọlọ́run lẹ́yìn dájú ẹ̀kọ́ ni bá ń dájú ẹ̀kọ́ so tó bá yẹ pé yorùbá náà nìyẹn ní ẹ bá láǹfààní láti lè sọ náà tó yẹ pé ọlọ́run la dájú ẹ̀ kọ́ níbi àdúrà kò sábúrú mbẹ àwọn àkàr tó ti wá nínú ẹ̀sìn láyé fi yorùbá rọ́pò àfẹ́yìn tí ò bá mọ̀ lókun tí ò mọ̀ rárá nísìn sùpánà rẹ̀ bẹ́ẹ̀ azim wọ́n fẹ́ mọ yorùbá kò lè lọ. wọ́n ti láàyè wọ́n ti ní tá a máa sọ mẹ́ àmọ́ bí jẹ́ pítọ̀ ànábì ọlọ́run tún wà lẹ̀ pé ká ṣàdúrà ń bẹ̀ gbogbo akọ́ ni àdúrà ló ràn lọ́wọ́ lè rà lálẹ́ ìṣàdúrà yẹn ní ní lábá ni ó máa rọ̀ lọ́rùn láti lè ṣe fẹ́ pé yorùbá náà ni anyone anyone anyone anyone nọ́fìlà ọ̀ràn yẹn ìmọ̀mù lẹ́ni èrò ẹ̀yìn ni o tó yẹ kó fẹ́ ṣàdúrà ah, tó ń tọ́ ah nítorí bẹ́ẹ̀ tọrọ yìí òun ọmọlábá tó ń gbì sọ tòde èsì kóbi yorùbá sọ kò sá gbóngbẹ kò sí yàtọ̀ láàrin lárúbáwá àtẹ̀dẹ̀ míì tó bá ti di bí ọ̀rọ̀ dùwà kò sí yàtọ̀ níbi askar òun láyé fi yorùbá rọ́pò ká fátíà lórí inú zikiru ni lára askaru ni a lè fi yorùbá rọ́pò ẹ̀ àmọ́ wá ni wọ́n wà ní sùjúdù wọ́n rán bí alẹ́ àlá ṣetán abẹ́ ṣàdúà abẹ́ tọrọ owó tó pọ̀ ọmọ àlùbáríkà rẹ̀ ó wù wá ká máa ọmọ alẹ́ yẹ kọ̀ọ̀kan ká ṣàdúà fún wọn a sì gbọ́ lárọ́wọ́ kí làwọn àti àṣọ yóò bá náà ní ọlọ́run dákun ọmọ mi tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ dákun àkọyé o àlùbáríkà tó kọ́ bá mi fún o ẹ̀sìn mú kejì ọlọ́run là ń dájú ẹ̀kọ́ ìsàbùrù mi wàlá àlà sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh